rẹ̀ sí i. ọlọ́wọ́ bá tí o fi wá sí kòńgẹ́ dáadáa. ọlọ́wọ́ bá lè fi ọlá tó fi wá sí kòńgẹ́ dáadáa. ó ní kí ilé àtúnlẹ̀ péjọ ní àsìkò yìí. ó tún ní kí àwọn ẹgbẹ́ bí àsìkò yìí. ó ní ká lè péjọ ní àsìkò yìí. ó ní ká lè péjọ lásìkò yìí. gbogbo tìràkìtà lórí ọ̀rẹ́ kọ́lọ́dá mọ́tà àgbàdì bàdà fún wa. gbogbo tìràkìtà lórí ẹ̀sìn kọ́lọ́ bá lè fi ọlá mọ́tà àgbàdì bàdà fún wa. ọlọ́àtúndé rẹ̀ ọlọ́àtúndé rẹ̀. ẹ ní àná. àwọn afáwọn wọn ní ní àná. a sọ̀rọ̀ tó yẹ pé tí ó jẹ ká mọ̀ pé kò àwọn ìmọ̀ ìṣísà ìfẹ́sẹ̀ jáde ìfẹ́ ọlọ́run tó yẹ pé nǹkan tó lọ́n ṣe tó kọ àgàrà bẹ́ẹ̀ dání. àwọn àpá wa wọn ní ní àná wọn sọ̀rọ̀ ayé parí pé àwòkùnrán nítorí jẹ́ tó ń jẹ́ mú títà tó kọ àgàrà báyìí dá. ẹ àtàlàyé mẹ́ta fún ìjẹta. àwọn àpá wa wọn náà wọn sọ̀rọ̀ ayé mẹ́ta ní ìjẹta. lẹ́yìn ìgbà náà méje sí ní àná. àwọn ọ̀pọ̀ àwọn wọn ní ní àná wọ́n sàlàyé méje sí ní àná. lẹ́yìn tó kàlá. ọdún mẹ́wàá lù. ọdún mẹ́wàá lẹ́yìn náà làwọn afẹ́ ọkàn fún tó fi jẹ́ mọ́kànlá. ọ̀pá àwọn ọmọ ẹlẹ́yìn náà làwọn afẹ́ kọ́kọ́ wá sí mọ́kànlá. lánàá asọ̀rọ̀ ń bá ife kuran fún wa nílò nípa àwọn ìjọ tó ti ṣáájú. àwọn ọ̀pá àwọn ọmọ ní ní àná wọ́n sàlàyé nípa ife àrùn kuran wọ́n fún wa ní ìrò nípa àwọn ìjọ tó síwájú. àwọn ìtàn tí òṣojú ànábì wọ sallallahu alaihi wasallam. nípa àwọn ìtàn tí òṣojú òṣìṣẹ́ Muhammad sallam. bẹ́ẹ̀ náà ni ètò ń ṣẹlẹ̀ láti sànàbí wà láyé tí ọ̀gbọ́ ti fẹ́lẹ̀ tó yẹ pé wáhìn tọ́lọ̀ fi ránṣẹ́ nu kuran ló fẹ́lẹ̀ fi mọ́. bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láti sànàbí ànábì àtúnà ìṣú òtọ́ tẹ́lẹ̀ látara pé wá ìṣó ń sọkalẹ̀ lọ́nà fi mọ̀ án. ìní ìní ló fi mọ̀ án. ló fi mọ̀ án. ẹ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn-ún ká sọ òun náà ní wípé àwọn ìkọ̀kọ̀ kan bẹ tí àwọn nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ sọ ẹ pé Quran sọ fún wa kó lè wá ṣẹlẹ̀ ló ti sọ. bẹ́ẹ̀ náà ni kálẹ́kàrún náà ní kí àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ìdílé títí àlùkò àìló ṣẹlẹ̀ fún abóyè ṣẹlẹ̀. ẹ tó yẹ pé lẹ́yìn ìgbà tí Quran sọ pẹ́pẹ́ ìjàkẹ́ àlùkò àmì sọ. lọ́sẹ̀ wá ṣẹlẹ̀. lọ́sẹ̀ wá ṣẹlẹ̀. ẹ ẹlẹ́ẹ̀kẹfà. ẹlẹ́ẹ̀kẹfà. ó náà ní pé kuran ó kú kọ́kọ́ fún ìròyìn ọlọ́run. àwọn fún àwọn àwọn yàrá kuran ó kú kọ́kọ́ fún ìròyìn ọlọ́run. àti àwọn ìròyìn àti àwọn orúkọ rẹ̀. àti àwọn orúkọ rẹ̀. àti ìṣe rẹ̀. àti ìṣe rẹ̀. pépé tí ìbá ti ìwé mímọ́ tó jẹ́ ni. tí ìbá ti pé ìwé mímọ́ tó jẹ́ ni. kò ní rí bẹ́ẹ̀. kò ní rí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀keje. ẹlẹ́ẹ̀keje. ó náà ní pé kuran àti haram. wọ́n ní alukurani ó kúkún tó máa ń sàlàyé nípa halali àti haram. ló ṣe pé ó ń fa àǹfààní ilé ayé àti ọ̀run fún wa. wọ́n ní wọ́n fún àǹfààní ilé ayé àti ọ̀run fún wa. bẹ́ẹ̀ wá tilẹ̀ kó rorí tó èyí rí tó èsì islam níwà lọ́dà tó lè jẹ́ kó ọ̀rọ̀ rùn. wọ́n ní bó ṣe fi ìrìn lórí tó wọ́n ní tí islam mú wa yẹn olóda jù jẹ́ kí ìsẹ̀mí wa rọrùn. ẹlẹ́ẹ̀kẹjọ ta mẹ́nu bàlánà. àbáwá wọ́n ní ẹlẹ́ẹ̀kẹjọ tó mẹ́nu bàlánà. òun ni pé èèmọ̀ ní síra ọlọ́run ti ṣe kùrán. wọ́n ní èèmọ̀ ní sí ọlọ́run bá ti ṣe Al-Qur'an. nípa ife kò sí àdínkù kankan tó wọ̀ kò sí àdínkù kankan tó fún un. nípa ife kò sí àdínkù kankan tó wọ̀ Al-Qur'an bákan náà kò sí àdínkù kankan fún un. oṣù tó fi jẹ́ ife ó ti lé ní one thousand four hundred years tó ju fi ọlọ́ọ̀kan sọ́lá tó ti lọ. ó jẹ́ sípò ti lé ní one thousand four hundred years tó ti sọ́lá ti lọ. ẹlẹ́ẹ̀kẹsàn-án. ẹlẹ́ẹ̀kẹsàn-án. náà ni tó fi jẹ́ ife gbogbo àyà Al-Qur'an tó ti pọ̀ tóun ó jẹ́ pé wọ́n àlùkùránì kó ṣe pọ̀ tóun ní. ó jẹ́ six thousand two hundred and thirty six. ó jẹ́ six thousand two hundred and thirty six. lórí ọ̀rọ̀ tó rinlẹ̀ jù lọ́rọ̀ àwọn onímọ̀. lórí ọ̀rọ̀ tó rinlẹ̀ jù lọ́rọ̀ àwọn onímọ̀. ọlọ́run tó wá ṣe yíha rẹ̀ rọrùn. ọlọ́run bá àlẹ́ kí ọlọ́run tó wá ṣe yíha rẹ̀ ó tún ṣe rírọ̀rùn. òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́lá àlẹ́wọ̀sálàm. àwọn àbáwá àwọn ní òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́lá àlẹ́wọ̀sálàm. ó ṣe rọrùn fojú ó ṣe yíha rẹ̀ rọrùn fojú sí ọlọ́run sọ́lọ́lá àlẹ́wọ̀sálàm. ó ṣe yíha rẹ̀ kùmánì ní ìrọ̀rùn fojú sí ọlọ́run sọ́lọ́lá àlẹ́wọ̀sálàm. bẹ́ẹ̀ náà ni fáwọn àbùkánú àwọn tàbí ẹ̀. bẹ́ẹ̀ náà ni fáwọn ọ̀kan náà wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀. gidi ò àwọn èèyàn ti bẹ tẹ pé fáwọn ni wọ́n ti ń rí kuran ànírọ̀rùn gbọ́dọ̀. àwọn àbá wa ní gidi ò àwọn èèyàn ti tún bẹ lórí pé wò fáàsì ni wọ́n ti wọ́n há lù kuran. látòkè délẹ̀. látòkè délẹ̀. ọlọ́run ti kára wa ní òde wa mú. ọmọ ọba àlejò alámọ́sà tó ń rùn fáwọn ní àfa àwọn àwọn ní ẹlẹ́kẹ̀ wa ni pé àlùkùránì kì í sí kì í sì gbó. bẹ́ẹ̀ ni kì í túyàn. bẹ́ẹ̀ ni kì í túyàn láti kà. bí ìbá ti ń kà á. bí ìbá ti ń kà á. ẹ kì í túyàn rárá. kì í túyàn rárá. ẹ̀yìn tó wá sí kọkànlá tá a fi kún. àwọn àfa àwọn àwọn ní tó sí kọkànlá tí wọ́n fi kún. òun náà ni pé kùránì ọ̀sọ̀ nípa àwọn tó jẹ mọ́ wọ́n ní alukur'an ó nípa sójọ máa ń sáyẹ̀n. ọjọ́ yìí nígbà táwọn àwọn àbá wa àwọn nígbà tí òjì sọlọ bẹ́ẹ̀ sísàlàyé rẹ̀ wọ́n ní òye rẹ̀ kò tó fáwọn tí wọ́n gbọ́ ńgbà náà. nígbà tí kura ń sọ̀kalẹ̀ ńgbà náà òye rẹ̀ ò tó fún àwọn tí wọ́n wà lóde ńgbà náà. nígbà tí àlùkò ń sọ̀kalẹ̀ ńgbà náà òye rẹ̀ ò tó fún àwọn tí wọ́n gbọ́ ńgbà náà. lọ́jà ife ní àsìkò sí i. ní àsìkò sí i. èyí ni ìmọ̀tẹ̀ tún wá fojú ẹ̀ hàn dáadáa. ní ìmọ̀tẹ̀ tún wá fojú ẹ̀ hàn dáadáa. Eh, zakir tọkọ. àbá ah, àwọn àwọn ní kíkú wọn lọ sórí íńtánẹ́ẹ̀tì tó lọ alukur'an amúdá sáyẹ̀ tí a àwọn àjọdá kò ń kọ́. àti àwọn míì náà. àti àwọn míì náà. bẹ́ẹ̀ náà ni sùkúlù kan bẹ ní misra àbá wa máa ń bẹ̀rẹ̀ ní sukúlù kan bẹ́ẹ̀ ní sọ. mo mo gbàgbé sọ ni mo ẹ ní ọ wà lórí íńtánẹ́ẹ̀tì àbá ti kẹ́ẹ̀kì ẹ̀. àwọn àbá wa wọn wà lórí wà lórí íńtánẹ́ẹ̀tì àbá ti kẹ́ẹ̀kì ẹ̀. ó ti gbọ́ lárúbáwá náà lọ gbọ́ ìbò. wọ́n ní bó ti gbọ́ lárúbáwá ló gbọ́ ìbò. wọ́n ń ṣàlàyé sáyẹ́ǹsì tó wà nù kùrán. wọ́n tún ṣàlàyé nípa sáyẹ́ǹsì tó wà nù kùrán. ìṣe kan nù kùrán tó takò ìmọ̀ sáyẹ́ǹsì rárá. àwọn àbá wa wọn ní kò sí ẹ̀kẹ́ náà kùrán tó takò sáyẹ́ǹsì rárá. ìtumọ̀ ìpè ìwé ìmọ̀ ni. pé ìwé ìmọ̀ ni. àwọn míì tí wọ́n information mi bẹ́ẹ̀ nù kùrán pé pé ìmọ̀ òdì ìdíbẹ̀ tó dídì sí. àwọn àbá wa wọn ní information tó bẹ́ẹ̀ náà kùrán tó ìmọ̀ òdì ìdíbẹ̀ tó dídì sí ìmọ̀ òsì débẹ̀ títí. ìmọ̀ òsì débẹ̀ títí sí. ẹ lẹ́yìn lẹ́yìn ìgbà yẹn la wá sọ̀rọ̀ lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlá. àwọn àbá wa wọn lẹ́yìn ìgbà náà wọ́n sọ̀rọ̀ lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlá. wọ́n ní oríṣiríṣi wákù ìkóradúró ti bẹ nu koran kíkà. wọ́n ní oríṣiríṣi wákù ti bẹ níbi àlùkò oríṣiríṣi ìfura tí ó ti bẹ nu kuran kíkà. oríṣiríṣi ìfura tí ó ti bẹ ní alukuran kíkà. ẹ a sì fún wa ní fọ́tò kọ́pì rẹ ó wà níbi kuran kẹfẹ láti Mẹdínà. àwọn àbá àwọn ọmọ ní fọ́tò kọ́pì rẹ wọn ní afẹ́ nìkan kan wa wọn ní wọn ti kuran kẹfẹ Mẹdínà. afọ àwọn kan nù wa. wọn ní afọ àwọn kan nù wa. àfẹ tó ká gbìyànjú ká ti fọ́tò kọ́pì rẹ kó kárí. àwọn àbá àwọn náà wà sábà ní ká gbìyànjú ká ti fọ́tò kọ́pì rẹ kó kárí. ìwà ìjẹ́kó ní musaaf kẹfẹ láti Mẹdínà àlàyé ẹ̀ ìmù tó ọba rí níbi orí gbólò nínú Quran. wọ́n lè tí nǹkan bá rí bẹ́ẹ̀. ìmù tó ọba rí bẹ́ẹ̀. wọ́n ní tí nǹkan rí bẹ́ẹ̀. nígbà tó bá ń ka Quran lọ sí ọkọ sókè. nígbà tó bá ń ka Quran lọ sí ọkọ sókè. wọ́n lè fi túmọ̀ sí. wọ́n lè fi túmọ̀ sí. sílì sílì sílì sílì sílì sílì oní túntúmọ̀ sí onítúmọ̀ sí mímu tí wọ́n kọ bí légbélégbé Oni tí wọ́n kọ bí légbélégbé onítúmọ̀ sí onítúmọ̀ sí lọ́pẹ̀lú ogun ọlọ́mùbà sábà tó ń bá kuran tutù lọ. àbáwọ̀ ọlọ́mùbà sábà tó ń bá kuran tutù lọ. ẹ á tún máa sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pẹ̀lú ogun ọlọ́run. á tún máa sàlàyé lórí ẹ̀ pẹ̀lú ogun ọlọ́run. ìtọ́jú agbọ́n ni ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. àwọn àbáwọ̀ wọ́n ní ìtọ́jú ẹgbẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. nípa ọ̀rọ̀ rákàmbá lọ nípa kuran. nípa ọ̀rọ̀ wá nípa Qur'an. òun náà ni àwọn ọlá tó wá nípa Qur'an. àdìsí tó pọ̀ ọwá lórí ọlá tí ń bẹ fún Qur'an. àwọn àbáwọlá wọn ní àdìsí tó pọ̀ ọwọ́ nípa ọlá tí ń bẹ fún Qur'an. bákàrọ̀ atọ́ka sí mẹ́ta nítorí àsìkò. àwọn àbáwọlá wọn náà wọ́n tọ́ka sí mẹ́ta nítorí àsìkò. àkọ́kọ́ ń bẹ ní gbà wá. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sọ́nà lọ́wọ́ àbí ìwọ̀sánà sọ wípé. ìtura alukur'an fàyínnáwó yá ti yàwó mẹlẹkẹyà máa ti ṣẹfí àlẹ asáàbì ẹ máa ka kur'an dáadáa. ẹ máa ka alukur'an dáadáa. ẹ máa ka kur'an. ẹ máa ka alukur'an. torí pé yóò dé ní ọgbìn alikiyama. torí pé alukur'an yóò dé ní ọgbìn alikiyama. yóò wá sí ìfẹ́ fún àwọn èèyàn tí ẹ bá ń kà á. yóò wá sí ìfẹ́ fún àwọn èèyàn tí ẹ bá ń kà á. kọlọ̀njẹ́ kur'an kọ́ wà ní kọlọ̀njẹ́ olè sẹ́mi àtìyànjọ́ wà ní ẹni tí kur'an ó sì fẹ́ fún lálẹ́ kìyàmá. ọlọ́run kùránì ó sì fẹ̀ fún jọ́pẹ́ lẹ́lẹ̀ kìámà. ẹ ẹlẹ́ẹ̀kejì. àbọ̀wọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì. òun náà ni ọ̀rọ̀ tó wá lọ́sọ̀dọ̀ Aisha kọ́lọ́ǹkọ́ yọnu sí i. òun náà ni ọ̀rọ̀ tó wá lọ́sọ̀dọ̀ yàrá Aisha kọ́lọ́ǹkọ́ yọnu sí i. Imam Bukhari àti Muslim náà ni wọ́n gbà wá. àbáwá wọn ni Imam Bukhari àti Muslim ló gbà wá. ìṣe ọlọ́ọ̀sọ̀lọ́lá والذي يقرأ القرآن ويتقطع فيه وهو عليه شاق له أجران ẹ̀yìn yòówù sọba jáfáfá nípa koran kíkà. àwọn àbá wa wọn ní yẹ́ká sọ̀rọ̀ àdìsí wọn sọ̀rọ̀ àìsàn ìpè ẹni yòówù sọba jáfáfá nípa koran kíkà. ẹ̀yọ́ wà pẹ̀lú àwọn mọ̀láìkà tí wọ́n máa ń sẹ́yìn àjò láàrin sánmà àti àwọn ẹ̀dá ọlọ́run lórílẹ̀. wọ́n ló ń sọ ọ̀nà wà láàrin àwọn mọ̀láìkà tí wọ́n máa ń sẹ́yìn àjò láàrin sánmà àti ilẹ̀ lórílẹ̀. àwọn tí wọ́n àwọn àwọn ọmọ oṣù mẹ́fọ́ ń kàlù kùrọ̀ hàn. bí ìgbìyànjú ó sì ń ká lólo ń bẹ̀. wọ́n ló ti ń ká lólo ń bẹ̀. ìgbìyànjú ló fi ń rí pé. ìgbìyànjú ló fi ń rí pé. ó nira fún. ó ló nira fún láti kà. ẹ̀san méjì ni ó máa gbà. àwọn àbá wa wọn ní ẹ̀san méjì ló máa gbà gẹ́gẹ́ àbí mi sọ. ẹ̀san wípé ó rí ka. ẹ̀san wípé ó rí ka. ẹ̀san wípé ó ṣe wàhálà kó tó rí ka. ẹ̀san wípé ó ṣe wàhálà kó tó rí ka. eléyìí mọ̀ òun ní koran kíkà. àwọn àbá wa wọn ni tó kéré jù sí mùsùlùmí tó bá mọ òun nílò koran kíkà. kọ́ lè kà á kọ́ kà á kọ́ dáa kó lè wà pẹ̀lú àwọn tí wọ́n ga jù náà àwọn màláíkà. àwọn àbá wa wọn ni kọ́ lè kà á kọ́ kà á kó dáa kó lè wà náà màláíkà tó ga. ẹ kọ́lọ̀ ń kọ́ gba lẹ́sìn fún wa. kọ́lọ̀ ń gba lẹ́sìn fún wa. ó ti rọrùn fún wa. ó ti rọrùn fún wa. àdìsẹ́ lẹ́ẹ̀kẹta. àwọn àbá wa ní àdìsẹ́ lẹ́ẹ̀kẹta ló mọ́lẹ́ fọ́ máa rùn hàn. ìmáàmù Bukhari ló gbà wá. wọ́n ní ìmáàmù Bukhari ló gbà wá. látọ̀dọ̀ Usman ọmọ Affan. látọ̀dọ̀ Usman ọmọ Affan tí olùsísẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé. olùsísẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé. khairukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹn tó lóore dunu yín. ẹn tó lóore dunu yín. náà lẹ́yìn tó bá ti pé ó kẹ́kọ̀ọ́ Qur'an. olùsísẹ́ ọlọ́run sọ yìí pé ó kẹ́kọ̀ọ́ Qur'an. ó ti tòbi ń kọ́yàn. ó ti tòbi ń kọ́yàn. kíkọ́ kíkọ́ sẹ́kàn ni. àbá ni. èèyàn wá fi kọ́ yan. kí ẹ tó fi kọ́ yan náà. kí ẹ sojú kòkò lórí ẹ̀ pọ̀. kí ẹ sojú kòkò fi kọ́ yan. torí pé ẹnìkan bá fi kọ́. àtàwọn ọdún tẹ̀ nìkan tó bá ti kọ́. ló kúrú gbà tí bá ti ń kà. ló kúrú gbà tí bá ti ń kà. bó ń ṣe ń gbalada. bó ń ṣe ń gbalada. wọn náà máa gbalada. wọn náà máa gbalada. ọlọ́run bá ní kóun náà tún lè wá kọ́ yàn. wọ́n sábà bá ní kóun tún lè kọ́ yàn. bó ń ṣe ń gbalada lórí kíkà rẹ̀. bó ń ṣe ń gbalada lórí kíkà rẹ̀. àti lórí ẹ̀ńtọ́kọ́. àti lórí ẹ̀ńtọ́kọ́. bẹ́ẹ̀ ni wọ́n náà máa gbalada lójú gbẹ̀ẹ́ tí bá ń kọ́ra wọn títí sálì kí á mọ̀ lọ́wọ́. wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n máa gbalada lójú gbẹ̀ẹ́ tí bá ń kọ́ra sálì kí á mọ̀ lọ́wọ́. ẹ káàkó ní kòkòrò. ó dàbò ti tó láti fàájì àlàkán lè yẹn pẹ́ ní ọmọ. àwọn báwa àwọn kọ́lá tó ti tó tó lè fàájì àlàkán pẹ́ ní ọmọ. nígbà tí yẹn bá rí ládàá rẹ̀ lálẹ́ fìyà mọ̀ yọ yà tí yẹn bá rí ládàá rẹ̀ lálẹ́ fìyà mọ̀ yọ yà lẹ́nu. ọlọmọdún wa ládàá rẹ̀. ọlọmọdún wa tí ń ba fẹ́ jẹ́ ọlọmọdé ọba jẹ́ ń jẹ́ agbọ́nrin sọ̀rọ̀ alukur'an. ẹ òun náà ní tá a pè ní bóòní òun náà ní tá a pè ní ìmọ̀ tafsir. òun náà ní tá a pè ní ìmọ̀ tafsir. ẹ kí ni ń jẹ́ tafsir. àwọn báwa àwọn ní kí ni ń jẹ́ tafsir. báwo ló ti bẹ̀rẹ̀. báwo ló ti bẹ̀rẹ̀. ìdàgbàsókè wo lọ bá. ìdàgbàsókè wo lọ bá tafsir. ibi àsìkò yìí. ibi àsìkò yìí. ẹ nínú nínú èdè lárúbáwá. àwọn báwa wọn ní èdè lárúbáwá nínú èdè lárúbáwá. àtẹ̀síìrì yẹn wọ́n láti di fásara. wọ́n ní àtẹ̀síìrì yẹn wọ́n fasara ẹsẹ wọn wá látòrí fasara wọn látòrí fasara ẹ fasara wọn wá látòrí fasara wọn látòrí fasara ẹ wọn látòrí fasara ẹ ẹ so fasara yẹn bí kí wọn kí wọn bò nǹkan mọ́lẹ̀. wọn ní fasara yẹn bí kí yẹn bò nǹkan mọ́lẹ̀. kéèyàn wá sísọ lójú ẹ. kéèyàn wá sísọ lójú ẹ. àdúgbò sí ìdérí rẹ kúrò. àdúgbò sí ìdérí rẹ kúrò. wọn ìjẹ fasara ní lébi lábáwá. wọn ìjẹ fasara lébi lábáwá. ẹ ibẹ̀ náà wọn ti mú tẹfsir. àwọn àbáwọ níbẹ̀ náà ti lọ tẹfsir. ẹ torí pé ọ̀rọ̀ Ọlọ́run àwọn àwọn nítorí pé ọ̀rọ̀ náà. ó ti wà ńlẹ̀. ó ti wà ńlẹ̀. èyí tó fojú hàn. èyí tó fojú hàn. èyí tó fojú hàn túmọ̀. èyí tó fojú hàn nítumọ̀. ọ̀nbẹ̀nbẹ̀. ọ̀nbẹ̀nbẹ̀. nípa pété yẹn bá gbọ́ lárúbáwá. nípa pété yẹn bá gbọ́ lárúbáwá. bẹ́ẹ̀ tí ò fojú hàn dáadáa nítumọ̀. àwọn báwa ní ọlẹ́yìn tí ò fojú hàn dáadáa nítumọ̀. ọ̀nbẹ̀nbẹ̀. ọ̀nbẹ̀nbẹ̀. ó dà kéèyàn gbọ́ lárúbáwá. ó dà kéèyàn gbọ́ lárúbáwá. ẹ àwọn sàbí anabi wa sallallahu alayhi wa sallam. àwọn àbáwá àwọn làwọn sàbí ìṣẹ́lá sallallahu alayhi wa sallam. àwọn àbẹ̀rẹ̀ nǹkan ní ìtọ́ba wù wọn lójú. wọ́n lọ máa bẹ̀rẹ̀ àmì tó bá rú wọn lójú. nínú àyà Qur'an. nínú àyà Qur'an. wà nàbí wa sallallahu alaihi wa sallam. wà nàbí wa sallallahu alaihi wa sallam. a ti sọ fún wa. a ti sọ fún wa. pé nu ẹni tó kójọ jù. àfàwọn mẹ́rin tó kójọ jù. òun ni àfàwà Abdurrahman Sayuti. nínú síra rẹ̀. nínú síra wọn sáfẹ́ ní àlè tó kọ́. ẹ jíjọ ẹlẹ́ẹ̀kẹrin. jíjọ ẹlẹ́ẹ̀kẹrin. ó gbé láti súrátù fàátíà. àwọn àbáwọn àwọn ọlọ́gbẹ́ láti súrátù fàátíà. ó gbé súrátù náà. ó gbé súrátù náà. gbogbo nǹkan wá tó lálàáfíà. gbogbo nǹkan wá tó lálàáfíà. àti mí jẹ́ ọ̀la láàfíà tó sàlàyé lórí ẹ̀. àti iṣẹ́ ọ̀la láàfíà tó sàlàyé lórí ẹ̀. ẹ ó kojọ. ẹnu ó kojọ. tíra yìí. inú tíra tá a dákọ̀ yìí. títúmọ̀ sí pé tíra ọlọ́run ti ti alukur'an tafsir. ìní àní ife ìsàlàyé ìtumọ̀ rẹ̀. wọ́n ní ìsàlàyé ìtumọ̀ rẹ̀. ẹ ìdí wa jẹ́ tafsir. àwọn àgbà wa wọ́n ní ìdí wa jẹ́ tafsir. yẹn ti tafsir al-Qur'an al-azim. wọ́n ní tafsir al-Qur'an al-azim. ìmàkánì. wọ́n ní ìmàkánì. ti ń sàlàyé àgbọ́yé èèyàn. ti ń sàlàyé àgbọ́yé èèyàn. nípa tírà ọlọ́run. nípa tírà ọlọ́run. fi ti Qur'an. fi ti al àti àwọn ìdájọ́ tó rọ̀ àti àwọn ìdájọ́ tó rọ̀ ẹ ti túmọ̀ sí pé tafsir. ti túmọ̀ sí pé tafsir. ó dúró pé sàlàyé ṣàlàyé ìtumọ̀ Quran. wọ́n lọ dúró ní kó ṣàlàyé ìtumọ̀ Quran. ìpè ntọ́lọ ń gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ rí o. ìpè ntọ́lọ ń gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ o. ní ìbámu sí bí ìmẹ̀yìn bá ti mọ. ní ìbámu sí bí ìmẹ̀yìn bá ti mọ. ẹ ní ìbámu sí bí ìmẹ̀yìn bá ti mọ. ní ìbámu sí bí ìmẹ̀yìn bá ti mọ. ajẹ́pẹ́ ọgbọ́dọ̀ tó ń fi aláàárín Quran. wọ́n ní ajẹ́pẹ́ ọgbọ́dọ̀ tó ń fi aláàárín Quran. àti tafsir. àti tafsir. ìtọ́bajẹ́ Quran. wọ́n ń fẹ́ gbólóhùn Quran. omi ọ̀rọ̀ Ọlọ́run tó sọ̀kalẹ̀. omi ọ̀rọ̀ ẹ̀dùgbẹ́ tẹ̀síìr. wọ́n ní ṣùgbọ́n tẹ̀síìr. àwọn èèyàn ti fi ń sàlàyé ọ̀rọ̀ ọlọ́run yẹn. wọ́n ní ọ̀rọ̀ èèyàn ti fi ń sàlàyé ọ̀rọ̀ ọlọ́run ni. ajẹ́pẹ́ ń tọ́jẹ́ mufasir. àbáwá àwọn ẹni tọ́jẹ́ ń tọ́jẹ́ mufasir. wọ́n bẹ̀rù ọlọ́run. wọ́n ní kó bẹ̀rù ọlọ́run. wọ́n bẹ̀rù ọlọ́run. ọlọ́run. tẹ̀síìr èsì nígbà bàbá rẹ ní nígbà nígbà tí bàbá rẹ nímọ̀. nígbà tí bàbá rẹ nímọ̀. nígbà tí bàbá rẹ nímọ̀. ńlọra yìí ìjókòó sórí ẹ̀. ńlọra ìjókòó sórí ẹ̀. tí wọn náà bá wá rin ojú ọ̀nà tí bàbá rẹ rìn. tí wọn náà bá wá rin ojú ọ̀nà tí bàbá rẹ rìn. sọ wá ìmọ̀. sọ wá ìmọ̀. kọjá ẹ̀kúnrẹ́rẹ́. kọjá ẹ̀kúnrẹ́rẹ́. àjẹkọ́ lẹ́tọ̀ọ́ kó jókòó mbẹ́. àjẹkọ́ lẹ́tọ̀ọ́ kó náà jókòó. kódà bí ìsàgà bàbá rẹ. kódà kí òye fún ọ. yóò sẹ́yìn fún ọ. bẹ̀rù ọlọ́run kọ́ o. àti tó gbogbo ń tọ́ bá sọ ọlọ sí rẹ̀ wájú ọlọ́run àti pé gbogbo bá sọ ọlọ sí àkáǹtì wájú ọlọ́run. kọ̀tẹ́ ń tọ́mọ tán. àbáwọ̀ àwọn kọ̀tẹ́ ń tọ́mọ tán. kọ̀tẹ́ ń tọ́mọ tán. kọ̀tẹ́ ọlọ́run tó dá wa. ẹ̀yin ọlọ́run tó dá wa. ṣùgbọ́n àwọn ìpìlẹ̀ ìmọ̀ ọ dúró fún yàn yàrá kó ń bẹ́ẹ̀ o wọ́n wo àǹfààní tó rí bẹ́ẹ̀ nípa owó nípa yìí nípa oríṣiríṣi nǹkan mi tó lè máa sùn bẹ́ẹ̀ nípa oríṣiríṣi nǹkan mi tó lè máa sùn bẹ́ẹ̀ láti kọ́ jẹjọ́ wájú ọlọ́run o láti kọ́ jẹjọ́ wájú ọlọ́run o ọlọ́run fún alátùbọ̀tán dáadáa àwọn ìmọ̀ tí tẹ̀sí ìdúró lórí. àwọn àbá àwọn dáhùn ìmọ̀ tí tẹ̀sí ìdúró lórí. pẹ̀lú ògùn ọlọ́run àbọ̀ àti tọ́ka nígbà tá a bá débẹ̀ àwùlẹ̀ nífẹ̀ẹ́ lójúmọ́. àbáwọ̀ àwọn nígbà bá débẹ̀ àwùlẹ̀ nífẹ̀ẹ́ lójúmọ́. ẹ ìtọ́wá kan sí i. àbáwọ̀ àwọn ìtọ́wá kan sí i. òun náà ni táǹpé ní nọ́ọ̀sì àti tẹ̀fsìrì ọ̀tọ̀ọ̀tọ̀ gbúrú bó ni tẹ̀fsìrì ti bẹ̀rẹ̀. àbáwọ̀ àwọn ìtọ́wá kan sí ni pé bó ni tẹ̀fsìrì ti bẹ̀rẹ̀. àti ìdàgbàsókè tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀. àti ìdàgbàsókè tó ṣẹlẹ̀ pẹ̀lú tẹ̀fsìrì. ọlọ́run ti sọ fún wa ó ti sọ fún anabi wa sallallahu alayhi wa sallam. àbáwọ̀ àwọn ìtọ́wá kan sí ni pé bó ni tẹ̀fsìrì ti bẹ̀rẹ̀. àti ìdàgbàsókè tó ṣẹlẹ̀ pẹ̀lú tẹ̀fsìrì. ọlọ́run ti sọ fún wa ó ti sọ fún anabi wa sallallahu alayhi wa sallam. àbáwọ̀ àwọn ìtọ́wá kan sí ni pé bó ni tẹ̀fsìrì ti bẹ̀rẹ̀. àti ìdàgbàsókè tó ṣẹlẹ̀ pẹ̀lú tẹ̀fsìrì. ó ti yí iye pé kòrán wà ọ̀tọ̀ ẹgbẹ́ kura ni wà. àlàyé sọ̀rọ̀ pọ̀mọ́ kura náà ti tó ń bẹ. àlàyé sọ̀rọ̀ pọ̀mọ́ àlọ́ kura náà tó ń bẹ. ọlọ́run bá sọ wípé inna alayna jam'ahu wa qur'ana fa idha qara'nahu fattabi' qur'ana thumma inna alayna bayana ọlọ́ni dájúdájú tí kòkòrò àwọn jọ àwọn ọlọ́run láti fún wa nàbì. ọlọ́run ọba àdìsára ní kíkó wà lọ́kọ́ àdìsọ àwọn láti fún rẹ̀ àgbẹ̀bí. wọ́n sọ̀rọ̀ àánà wù bẹ́ẹ̀ náà ní mímọ́ kà á àwa láti rọrùn fún ọ. bẹ́ẹ̀ náà ní mímọ́ kà lọ́kọ́ àdìsọ àwọn láti rọrùn fún rẹ̀ àgbẹ̀bí ìgbà yóò tá a bá ti wá ń ka kùránì fún ọ. ìgbà yóò tá a bá ti ń ka kùránì fún ọ. ìyẹn tó ti Jibril bá wá tó bá mú bọ́. ti Jibril bá wá mú bọ́. wá tẹ̀lé kùránà máa tọ́ka bó ti ń kà á. máa tọ́ka bó ti ń kà á. ìyẹn tó ń bọ̀ bá kà á tán ní kí wọ́n tó máa ka tiẹ̀. ìyẹn ní sẹ́gbà tí Jibril bá ka tiẹ̀ sẹ́ni tó máa ka tiẹ̀. ẹ̀ tọ́ka ayé àbá ah, wa wọn ní ìtumọ̀ ayà náà nípa àríkà mọ̀tòkò. sọ̀tọ̀ ayà yìí. àbá ah, ni tó sọ ayà yìí náà ní pé. nígbà tí Jibril bá ti wá bá ti ń kà á fún. wọ́n nígbà tí Jibril bá ti bá níbi àsọ́nà àti kà á fún. tí wọ́n kà á fún jìṣẹ́ ọlọ́run. tí wọ́n kà á fún jìṣẹ́ ọlọ́run. jìṣẹ́ ọlọ́run náà kánjú wípé à fún ọmọ gbàgbé ẹ̀kọ́ tó di kọ́ sọ tán. àbá ah, wa àwọn òṣìṣẹ́ ọlọ́run máa ń kánjú tó fún ọmọ gbàgbé kó tó sọ tán. ọwọ́ ń sáré bẹ́ ọwọ́ ń sáré pé. ọwọ́ ń sáré pé. ọlọ́run wa ní inna alaina jam'ahu wa qur'ana. kíkó Kùránì jọ fún ọ láti bẹ̀rẹ̀ dópin àwọn sí. àwọn àbá wa àwọn ní àwọn ọmọ ìfẹ àgbẹ̀bẹ̀ sọ́lá ìfẹ́ yín mú àlùkò ànìjọba láti ìpìlẹ̀ àwọn náà máa là á ṣe. náà àdídìrú ìlú wa ń ba ní gbogbo òwúrọ̀ mọ̀ àti wa máa tọkùnrin pẹ̀lú ẹ̀ ètò ìgbàkalẹ̀ tẹ́lẹ̀ òun ló fà tó dé mọ̀lẹ́kẹ́ jìbìyìn iná bá nílẹ̀ sọ́lá gbogbo àwọn tí wọ́n pọ̀lọpọ̀ àtúnú àmọ́dá àti náà fún ìṣẹ́ ọlọ́run. lálẹ́ lálẹ́ nínú gbogbo alalẹ́ Ramadan. bí gbogbo alalẹ́ Ramadan. ọdún tó sì ṣe káyìn tó fi lọ ọ̀dọ̀ Ọlọ́run. àbára àwọn ọdún tó fi ṣe káyìn tó fi lọ ọ̀dọ̀ Ọlọ́run. ìlú ìwà sọ fún lódìdí lẹ́ẹ̀mejì wọ́n ní jibril wá ka àkúmọ̀tò àlùfáàlù bá nínú àṣọ náà lẹ́rìí di. ọlọ́mú àdéhùn rẹ̀ sẹ́yìn pé iná alẹ́ náà jàmọ́ àwòrán wa kọ̀rọ̀ àná. ó ti ẹ̀yẹ́ pé a sọ kùrán kalẹ̀ ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a sọ kalẹ̀ lẹ́ẹ̀fẹ́ náà àwọn ọlọ́run ó kó jọ fún ọ lákòó títà rẹ̀ a sọ àlùkọ́ni díẹ̀ díẹ̀ àwọn là á kọ́ jọ láti kà ọ. ọlọ́run ìdá àkọ́ra a bá ń kà á fún ọ. ọlọ́run nígbà bá ń ka fún ọ. tẹ̀lé kíkà rẹ̀ o mọ̀ náà àlàyé lórí ẹ̀ ọlọ́ọ̀bá láti fún ọ. ẹ àti ọ̀tọ̀ ni quran ọ̀tọ̀ ni àlàyé lórí quran. ọ̀ báwo wọ́n ní àti ọ̀tọ̀ ni alukuran ọ̀tọ̀ ni àlàyé lórí alukuran. ọlọ́run ti máa máa mú tó mọ̀ wá. ọ̀ báwa wọn ní ọlọ́run bá lè fẹ́ mú tó mọ̀ wá. ìtumọ̀ rẹ̀ lédè lárúbáwá. wọ́n ní ìtumọ̀ lédè lárúbáwá. ó kọ̀lẹ́tọ̀ kéèyàn lọ àlàyé lára tayọ àsìkò. àwọn àbá wa àwọn náà fà ní kò lẹ́tọ̀ kí yẹn lọ àlàyé lára tayọ àsìkò. ẹ nígbà nígbà tí nígbà tó fẹ́ tìmọ́ lọ́lé ọkọ. nígbà tó fẹ́ tìmọ́ lọ́lé ọkọ. àwọn tí wọ́n mú ti wá dé. àwọn tí wọ́n mú ti wá dé. wọ́n ti gbé inú mọ́tò tó wọ́n ti ń lọ. wọ́n ti gbé inú mọ́tò tó wọ́n ti ń lọ. lọ́wọ́ fóònù ẹ̀gbẹ́ padà tiẹ̀ wàá wàá gbọ́ àlàyé lórí ilé tó yẹ kó wúlò. ọlọ́ni tún mọ iná alẹ́ iná bayana lẹ́yìn lẹ́yìn bàtà bá kà fún ọ ká àwọn ojúṣe àwọn ọlọ́nà ní ká sàlàyé ẹ fún ọ. àwọn ọ̀gá wa wọ́n lẹ́yìn bàtà bá kà fún òjijì ọlọ́run tán ojúṣe wọn lẹ́yìn bàtà bá kà fún òjijì ọlọ́run tán ojúṣe wọn lẹ́yìn bàtà bá kà méjì lọ́lọ́run sọ̀kalẹ̀ fún anabi wa sallallahu alayhi wa sallam. àwọn àbáwọ̀ àwọn nìkan méjì lọ́lọ́run sọ̀kalẹ̀ fún ìṣẹ́lá ọlọ́run sọ kuran kalẹ̀ fún ọlọ́run tó sọ àlàyé tọ́yọ tóró kọ̀mọ́ kuran ọ̀sọ̀ kalẹ̀ fún. ẹni ẹ̀wò tọ́lọ́wé suratu nahal. aya kẹrìnléní ogójì ọlọ́ni wa anzalina ilayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun ọlọ́ni àwọ̀ ọlọ́run. ọlọ́ni àwọ̀ ọlọ́run. lásọ díkírọ̀ lásọ ìrántí fún ọ. lásọ ìrántí fún ọ. ẹ aṣọ ìrántí kalẹ̀ fún ọ. aṣọ ìrántí fún ọ. ìtúbà yìí náà lè ná sí máa ń zi láyé lẹ́yìn kó lè wá àtúnṣàlàyé fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́ ń sọ fún wọn ní díẹ̀ díẹ̀. kó lè bá a máa ṣàlàyé ìmáàmù ṣáàfì yìí kọ́lọ̀ ń bọ́ bọ́ọ̀rùn kẹ́. Ah, ah, ah, wọ́n ní ìmáàmù ṣáàfì yìí kọ́lọ̀ ń bọ́ bọ́ọ̀rùn kẹ́. nínú tíra ẹ̀ táǹpé ní àrísàlà. wọ́n nínú tíra àwọn táǹpé ní àrísàlà. àwọn àwọn àwọn mùsùlùmí wọ́n ní nǹkan lọ́wọ́. wọ́n ní àwọn mùsùlùmí ní nǹkan lọ́wọ́. ariwo jẹ nípa ìmọ̀. wọ́n ní àfáwọn ní alógún jẹ nípa ìmọ̀. ariwo jẹ nípa tíra. àwọn àfáwọn wọ́n ní alógún jẹ nípa tíra. ìmáàmù ṣáàfì yìí wọ́n bí ní one hundred and fifty years lẹ́yìn hijira. àwọn sì tó ń bẹ títí di sìn. àbáwọ̀ ah, àwọn ní tíra ẹ̀ tó mẹ́jú ní sìn. ẹ tíra ìyẹn gbé tíra tó ti lé ní tó ti lé ní one thousand two hundred years. wọ́n ní tíra tó ti lé ní one thousand two hundred years. ẹ̀ ń tiẹ́ bí ní one thousand one hundred and fifty years lẹ́yìn ìjìra. wọ́n ní tiẹ́ bí ní one hundred and fifty years lẹ́yìn ìjìra. àtọ́ wa ní rí tíra rẹ̀ lọ́wọ́ títí di sìn tá à ń pè ní àrètálà. àbáwọ̀ àwọn àtọ́ wa ní tíra rẹ̀ lọ́wọ́ ní sìn tá à ń pè ní àrètálà. ìmọ̀ máàlìkì tó ń ṣáájú ẹ̀. àbáwọ̀ ah, wọ́n ní ìmọ̀ máàlìkì tó ṣáájú rẹ̀. tíra rẹ̀ náà ti tó ń bẹ títí dòní. wọ́n ní tíra náà tó bẹ títí dòní. ẹ̀ẹ́ ó ní ó ní pẹ̀lú ayé àtọ́lọ́hún sọ̀kalẹ̀ yìí. ó ní pẹ̀lú ayé àtọ́lọ́hún sọ̀kalẹ̀ yìí. ó ní pé ọlọ́run sọ koran kalẹ̀ ó sì tún jẹ́ ibi abala kan nínú súnà ọjẹ́ wáyù ọlọ́run abala ó wa wọn ní wa nígbà tó sánmà. ọlọ́run ti irun kíkí ó ti lọ́rọ̀ yàn fún un. ọlọ́run ti irun kíkí ó ti lọ́rọ̀ yàn fún un. nbò dórí ilẹ̀ padà. nbò dórí ilẹ̀ padà. ọmọ bí ó ṣe kírun. wọ́n ní kọ́ ọ̀dọ́ ṣe kírun. ọ̀sán gbọ́sọ̀ láàtú ni. wọ́n ní kọ́ ọ̀dọ́ ṣe kírun. ọmọ ó ṣe kí ṣùgbọ́n bí ó ṣe kí. àlùbá tí jìbìrì ṣe ẹ̀ wá wájọ́ kejì. àwọn àgbà wa wọn ní àgbà tí jìbìrì ṣe wá wájọ́ kejì. nígbà tilẹ̀ mọ́. tilẹ̀ mọ́. jìbìrì lù wá wá bá. jìbìrì lù jìbìrì wá bá. lásìkò àṣùbà. lásìkò àṣùbà. lásìkò lásìkò àyílà. lásìkò àyílà. ọwọ́ akí fún. ọwọ́ akí fún. níbẹ̀rẹ̀ àsìkò. níbẹ̀rẹ̀ àsìkò. àṣù alásàrì ọwá. àṣù alásàrì ọwá. bẹ́ẹ̀ni mẹ́túrì àti ṣáì. bẹ́ẹ̀ni mẹ́túrì àti ṣáì. àtàṣùbà. àtàṣùbà. ìjọ kejì. ìjọ kejì. oṣù tó wá wá nù. wọ́n ní oṣù tó wá wá nù. olùwà akí fún lẹ́ẹ̀kejì ìjọ kejì náà. ọ̀nà kí fún lẹ́yìn. ìgbà tó àkọ́kọ́ níbẹ̀rẹ̀ àsìkò ló dé níjọ́ kejì nígbẹ̀yìn àsìkò òun kọ̀ọ̀kan ní wá. wọ́n nígbẹ̀yìn àsìkò kọ̀ọ̀kan ní wá. wọ́n tún bí nìkan. wọ́n tún bí nìkan. àsìkò rẹ̀ yàtọ̀. àsìkò rẹ̀ yàtọ̀. ẹ ó túmọ̀ sí pé lẹ́yìn ìgbà náà làní sàtàǹtẹ̀ wá ń kírun àwọn bá àwọn ọmọ túmọ̀ sí pé lẹ́yìn ìbàdàn láyé sọ́lá wa kírun. ní tẹ́ ẹ̀ wá ń sọ fáwọn sàdé bí wọ́n ti máa kírun. ní ẹ̀sìn wá ń sọ fáwọn sàdé bí wọ́n ti máa kírun. ajẹ́ súnà kan náà nù sí èdè Qur'an. àwọn báwa súnà kan náà nù sí sàwọn. àwa fi sàlàyé tọ́wà nù Qur'an. ọlọ́wọ́ fi sàlàyé tọ́wà nù Qur'an. ọlọ́run wa fi mú sọlá tàwa àtú zakata ẹ máa gbẹrù dúró fọlọ́run. ọlọ́run ni ẹ lọ́gbọ́n ni. àbí ẹ̀sìn ẹ̀kọ́ yorùbá ni. àbí ẹ̀sìn ẹ̀kọ́ yorùbá ni. àbí ẹ̀sìn ẹ̀kọ́ léèbó ni. àbí ẹ̀kọ́ léèbó ni. tí ọba lọ ka hadith kó fi mọ bóòlù ń ṣe kírun kò lè mọ̀rún kí. wọ́n tí ọba lọ ka hadith yóò ṣe máa kírun wọn ní kò lè mọ̀rún kí. kò lè mọ̀rún kí láíláí. wọ́n ní kò lè mọ̀rún kí láíláí. bọ́bá ń kaza bọ́bá ń kọ̀rọ̀ zaka. wọ́n bá ń kọ̀rọ̀ zaka. àbí kọ̀rọ̀ àwẹ̀. àbí kọ̀rọ̀ àwẹ̀. nínú Qur'an. nínú Qur'an. kò lè mọ bí yẹn ṣe gbà. wọ́n ní kò lè bí mufasiru kun tó wà nù kura. ó ní àkọ́kọ́ mufasiru kun tó wà nù kura. ẹ ẹ tí yóò rẹ òkun tó. ó ní tí yóò rẹ òkun tó. bá a sọ̀rọ̀ àgbẹ̀ tó tẹ̀síìrì nílẹ̀ yìí rẹ̀ nù nílẹ̀ yìí rẹ̀ ká máa sí àti ká máa sí nù àwẹ̀. ó wá ní tẹ̀síìrì kí ní ẹ̀rí rẹ̀ ká máa sí nù àwẹ̀. ẹ kó yẹ rẹ òkun tó nù. àwọn afáwọn ọmọdé tó yẹ rẹ òkun tó. àti nù àwẹ̀ àtìgbà tí ì àti inú àwẹ̀ àtìmọ̀tí ṣe náà wẹ̀. òjijì ọlọ́run sallallahu alaihi wasallam. òjijì ọlọ́run sallallahu alaihi wasallam. ó ní àkọ́kọ́ mọ̀fásírù. ó ní àkọ́kọ́ mọ̀fásírù. ẹ̀ẹ́ ká má fẹ̀bẹ̀ lójú pọ̀ ní ká mọ̀ sọ̀bẹ̀ lójú pọ̀ tó dásìkò. àti ní akẹ́gbìyànjú àti parí ẹ̀ lónìí ṣùgbọ́n ọlọ́run lọ́mọ ibi kádà ọlọ́mọ bá a pédé. wọ́n náà lè gbìyànjú àti parí ẹ̀ lónìí ṣùgbọ́n kádà ọlọ́mọ yé. kádà ọlọ́mọ ibi kádà ọlọ́mọ bá a pédé. ọlọ́mọ ibi kádà ọlọ́mọ bá a pédé. ẹ ìtọ́kàn ní ìsìn. àwọn àbá àwọn ọmọ ní náà ní wípé lásìkò àwọn sàhábé yẹn. wọ́n lásìkò àwọn sàhábé yẹn. kí wọ́n jẹ́ ẹni ẹ̀ka nínú àlùmọ̀ ń ṣe ọlọ́run. wọ́n jẹ́ ẹni ẹ̀ka nínú àlùmọ̀ ń ọlọ́run. ẹni ẹ̀ka àkọ́kọ́. ẹni ẹ̀ka àkọ́kọ́. nínú ìjọ àná anabi wa sallallahu alayhi wa sallam òun náà ní àwọn sàbí rẹ̀ òun náà ní àwọn sàbí rẹ̀ torí wípé torí wípé títọ̀kalẹ̀ tí kura ń sọ̀kalẹ̀ títọ̀kalẹ̀ tí alùpùpù ń sọ̀kalẹ̀ lójú wọn ni lójú wọn ni anabi wa sallallahu alayhi wa sallam tó pilẹ̀ ẹ̀sìn anabi anabi muhammad sallallahu alayhi wa sallam tó pilẹ̀ ẹ̀sìn wọ́n jọ lùgbani wọ́n jọ lùgbani gbogbo òsèsì rẹ̀ gbogbo òsèsì rẹ̀ ìní wọ́n rí ni wọ́n máa ń pa rẹ̀ wọ́n ni wọ́n ń dáhùn nípa ìgbàgbọ́ táwa nínú ìsìn ti ń dá wa lójú. àwọn àbáwá wọ́n ní pé àwọn fojú rí ó sì dá wọn lójú ló dúró lé lórí. wọ́n tó wà wọ́n ń dá àwọn fojú rí ó sì dá àwọn lórí. ìbá wa kẹ́kọ̀ọ́ àǹkàtíà ni. aláwa ah, kẹ́kọ̀ọ́ àǹkàtíà ni. a ti ń gbà fúnra wa látọ̀dọ̀ ànágbé wa sallallahu alaihi wasallam tí tóbi di sìn. a ti ń gbà mọ́ fúnra látọ̀dọ̀ ànágbé wa sọ́lá tí tóbi di sìn. ìmọ̀ tọ́ta wọn lójú ní ìgbàgbọ́ tiwa náà wàá dúró lé lórí. wọ́n sì mọ̀ tọ́ta wọn lójú ìgbàgbọ́ tiwa náà wàá dúró lórí. àwọn ẹni àkọ́kọ́ alaihi wasallam. kí ni ọmọ ń gbára lé lórí tafsir. wọ́n ní kí ni wọ́n náà ní ká àkọ́ṣe ń gbára lé lórí. òun náà ní kuran alápẹ̀lẹ́ òun. òun náà ní alukuran alápẹ̀lẹ́ òun. tí wọ́n bá bí ọ léèrè. tí wọ́n bá bí ọ léèrè. ibi ọ̀rọ̀ tí lágbájá sọ kí ló gbà lérò pẹ̀lú ẹ̀. ọ̀rọ̀ tí lágbájá sọ kí ló gbà lérò pẹ̀lú ẹ̀. etí kọ̀ọ̀kọ́ bí wọ́n. etí kọ̀ọ̀kọ́ bí wọ́n. nígbà sọ̀rọ̀ ọ̀nù tó tún sọ ń bò mí. nígbà tó sọ̀rọ̀ ọ̀nù tó tún sọ ń bò mí. tó tún sọ ń bò mí. abẹ́ ọkàn náà tó sọ nù. abẹ́ ọkàn tó sọ náà nù. kí wọ́n bá lọ sọ ń bò mí. kí wọ́n lọ sọ ń bò mí. wọ́n lọ wo bòmí tó ti sọ̀hún. wọ́n lọ bòmí tó ti sọ̀hún. ó rí ó tí ó fi fún. ó rí bíi tí ó àlàyé tí o ṣe ní títà kọ́kọ́. àlàyé tí ò ṣe ní títà kọ́kọ́. yóò ti bọ̀ bí ẹlẹ́ẹ̀kejì. yóò ti bọ̀ bí ẹlẹ́ẹ̀kejì. gbólóòfin tólóòfin tà kọ́kọ́. gbólóòfin tólóòfin tà kọ́kọ́. tọ́ta kókó. tọ́ta kókó. ó lè fi gbólóòfin jìrọ rẹ̀ di ẹlẹ́ẹ̀kejì. ó lè fi gbólóòfin jìrọ rẹ̀ di ẹlẹ́ẹ̀kejì. tóun ó yé èèyàn tó tàkọ́kọ́ tọ́kọ́ lọ. ẹ̀sọ́ bá fẹ́ mọ̀ tó mọ tí yẹn bá gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. ọba fẹ́ máa ń tí yẹn gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. àdínú ìwé rẹ̀. àdínú ìwé rẹ̀. ọ̀rọ̀ rẹ̀ míì ní kọ́ kọ́kọ́ lọ wò. lọ tó bá kọ́ ní kọ́ tó bá kọ́kọ́ lọ wò ní nǹkan àkọ́kọ́. ó ní nǹkan àkọ́kọ́. yóò jẹ́ kó ọmọ tó gbà lérò níbo mi nínú nǹkan tó sọ ń bò mí. yóò jẹ́ kó ọmọ tó gbà lérò tó sọ ń bò mí. tọ́ọ̀bà wa rí yun. tọ́ọ̀bà rí yun. ló tó sẹ̀ kan bò mí. ó yẹ kẹ̀sì kan bò mí. ẹ nǹkan àkọ́kọ́ táwọn sàbí máa ń gbára lé láti mọ ìtumọ̀ Qur'an. nǹkan àkọ́kọ́ táwọn sàbí máa ń gbára lé láti mọ Qur'an. òun náà ni Qur'an gangan. òun náà ni Qur'an gangan. ẹ àwọn onímọ̀ kọ́rọ̀ lórí tafsir al-Qur'an bil-Qur'an kọjá pé apá kan nú àwọn ayé àkùrán tó ń túmọ̀ apá mi. àwọn apá wa wọn náà wọn ní ìmọ̀ sọ̀rọ̀ nípa tẹ̀síọ̀n ló kùrán náà kùrán ṣé ṣe apá kan tó apá kan. ẹ ìmọ̀ tó sì rọ̀ mọ́jú náà. wọ́n ní ìmọ̀ tó sì rọ̀ mọ́jú náà. ìṣe kékeré rárá. ìṣe kékeré rárá. à ń bọ̀ wá sọ nínú àwọn tíra. àwọn apá wa wọ́n bọ̀ wá sọ nípa àwọn tíra. kọjá pé orí ìyún làwọn béèjì tí wọ́n lé. pé kó orí ìyún làwọn béèjì tí wọ́n lé. báwọn bá fẹ́ kọ́ gbé kálámù kalẹ̀. báwọn fẹ́ gbé kálámù kalẹ̀. lórí tẹ̀fsíì. lórí tẹ̀fsíì. lórí tẹ̀fsíì. kú. Ayà ìṣẹ́lá fẹ́ kú. Ó wòye sí pé sọ́lọ́run ọ̀sọ́ tọ́jẹ mọ́ níbi àyà mi. Ó wòye ti pé sọ́lọ́run ọ̀sọ́ tó jẹ mọ́ níbi àyà mi. Nígbà ọba kó àwọn àyà tó jọ. Ṣé máa kó àwọn àyà jọ? Àgbọ̀yé rẹ̀ ó fi kún. Àlàyé rẹ̀ ó fi kún. Nínú tíra tó dá pọ̀ lórí ẹ̀. Nínú tíra tó dá pọ̀ lórí ẹ̀. àdùwá olùbàyàn. ní dọ́ọ̀jì dọ́ọ̀jì àtiwá olùbáyàn. àtiwá olùbáyàn. bí àfa wa muhammadu laminu ṣe ń ṣe dídé. bí àfa wa muhammadu laminu ṣe. ẹ bó ti ẹ̀jẹ̀ tó mú ká kírò ní nínú ẹgbẹ́ tó ní ara ní seventy two to seventy three ní nineteen seventy three to seventy two ló kú. wọ́n ní sílẹ̀ tó ní pẹ́ kẹ́yìn ní two seventy two ló kú. báwọn ní ti ṣe ṣáájú ẹ̀ sáà ń bọ̀ wá sọ. wọ́n náà ní ti ṣe ṣáájú ẹ̀ sáà ń bọ̀ wá sọ tọrọ ọrùn fún yàn láti kọ́ yé. wọ́n ní sùgbọ́n tí gbóná ẹ̀rọ rẹ̀ fún yàn láti kọ́ yé. ìjẹ́ pé fàkì oṣù ní ju mọ̀fàtì ẹ̀ tó gbàgbé nípa fíkì ni. wọ́n ní sùgbọ́n ẹ̀ tó gbàgbé nípa fíkì ni. ọmọ nípa òṣèlú fíkì. ọmọ nípa òṣèlú fíkì. ó sì tún jẹ́ mọ̀fàtì ẹ̀ tó tún mọ áàlì. bẹ́ẹ̀ náà ni lùgàwí ju ni ẹ̀ tó mọ̀ nípa lùgà bẹ́ẹ̀ náà ni ti a lórí gbogbo tí tíra rẹ̀ àdúrà ìgbàyà ni pọ̀. tọ́ba ti kọ́ àyà kan wá wáyé yọ kọ̀kọ́ mu àyà mi tó túmọ̀ yìí ni. bí inú kẹ̀sí náà ti máa fi ṣe nìyẹn. bẹ́ẹ̀ náà ni tọ́ba rí à ń bọ̀ wá ń yá. táyà kan bá wá ti ń ṣe mi ọmọ abẹ tí ó ṣàlàyé tó wà nù àyà yẹn. wàmà àdúrà ọkà mọlẹkọọrẹ à Ọlọ́run bá sọ pé ẹ iná nsàdínà òbí lẹ́yìnlá tòlùkọdìrì wàmà àdúrà ọkà mọ lẹ́yìnlá tòlùkọdìrì lẹ́yìnlá tòlùkọdìrì lẹ́yìn òmìnira àlùmíjà ìtọ́lọ̀ nítọ́ ọmọ ó sì tún kàlàyé ẹ̀. wọ́n ní ìtọ́lọ̀ nítọ́ ọmọ ó sì tún kàlàyé rẹ̀. àlìhà kọ́tù mọ̀lẹ́hà kọ́tù wàmà àdúrà ọkà mọ̀lẹ́hà kọ́tù kásítà bàtí sàmú lójú wà á dùn bẹ̀lẹ̀ kọ́ọ̀rì à ẹ bọ́lá ọ̀sẹ̀ sàlàyé ẹ̀ nìyẹn. Ah, nínú àpèjúwe rẹ̀ òun náà ni gbólóhùn ọlọ́run nínú suratul Maida. òun náà gbólóhùn nínú ní àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀. ní àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀. sọ pé ń ilé àmà yùtìlá àlẹ́ ikùn ọlọ́dún ń ṣe lẹ́tọ̀ fún yín. ọlọ́run ló ń ṣe lẹ́tọ̀ fún yín. kẹ́ ẹ jẹ àwọn ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin. kẹ́ ẹ jẹ àwọn ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin. ìlàrúbáwá ń pè ní bàyí ní mọ́tòlá ní àám. ìlàrúbáwá pè ní bàyí ní mọ́tòlá ní àám. ó náà ní ràkúnmí. ó náà ní ràkúnmí. màálù. màálù. àgbò. àgbò. lábẹ́ àgbò náà lè wúrẹ́ kó sí. wọ́n lábẹ́ àgbò náà lè wúrẹ́ kó sí. ọlọ́run bá ti lẹ́tọ̀ fún yín. ọlọ́run bá àbí tí yóò ṣe ọlọ́pàá tó wá kàkún ní pípẹ́kẹ́ ẹ má jẹ. àyà àti tí yóò ṣe ọlọ́pàá kàkún ní pípẹ́kẹ́ ẹ má jẹ. ìyẹn ni pé nínú Quran. nínú àlọ́ Quran. ṣé wàá lè tó tó wá kàkún yín. ṣé wàá lè tó wá kàkún yín. ọlọ́run ṣàlàyé ẹ̀ mẹ́rin. ọlọ́run ṣàlàyé ẹ̀ mẹ́rin. nígbà wá nígbà wá nínú àyà kẹta. nínú àyà kẹta. ọlọ́run wá sọ وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما صبح على النصب وأن تستكسروا بالأزلام ذلكم فسق ọlọ́run bá sọ pé ọ̀rọ̀ mẹ́tẹ́ àlẹ́ ikú mi lè mẹ́ta kù òkú méje ẹran tí wọ́n kú tóbi kú ọlọ́run ti lé wọ̀ fún yín. ọlọ́run bá àlejò náà fẹ́ pé òkú mi ti ẹran tó kú tí wọ́n òdú òun ti lé wọ̀ fún yín. ó sì jẹ́ pé kí wọ́n tún ṣùgbọ́n wọn òdú ju ti sẹ̀rí à ara mẹ́ta tó tún méje náà ni. àwọn bá wọn pé tí wọ́n tún ṣùgbọ́n wọn òdú ju sẹ̀rí à wọn ni ara mẹ́ta tó tún méje. wà á ti àmú bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ tó bá ti rí gidi ọlọ́ni ẹ̀wọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ. bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ tó bá ti gidi ọlọ́ni ẹ̀wọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ. ṣùgbọ́n ẹran tó pa wọ́n ní ṣùgbọ́n ẹran tó ọba tí àfẹ́kù ẹ̀jẹ̀ sì mẹ́mẹ́ wọ́n ní àlàálì lò. ṣùgbọ́n kẹ wá gbá ẹ̀jẹ̀ lásánjọ kẹ máa wá sí kẹ máa ṣe sìnkì ẹ àràmù ni. àbábà wọ́n ní ṣùgbọ́n kẹ gbá ẹ̀jẹ̀ jọ kẹ máa ṣe sìnkì àràmù ni. ọba àti kẹ ẹtú ẹran rẹ ju sẹríà. ọba àti kẹ ẹtú ẹran rẹ ju sẹríà. wàlá kọ́ni bẹ́ẹ̀ náà ni ẹran ẹlẹ́dẹ̀ ìwọ ni. àwọn àgbà wa wọn bẹ́ẹ̀ náà ni ẹran ìwọ ni. ó ń bẹ̀rẹ̀ lára ẹlẹ́dẹ̀ ìwọ ni. ẹ̀rí báyìí mo rò pé ntẹ́ ìwé ni bí ẹ sọ pé ẹlẹ́dẹ̀ ìwọ ni. ntọ́lọ́run fi ni pé wà láhàmúlẹ̀ fi ń zírì ẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni. ẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni. wọ́n yàtọ̀ sí wọn ara rẹ̀ o. wọ́n yàtọ̀ sí wọn ara rẹ̀ o. bàtà bá débi ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tẹ̀sírì àṣàlàyé bẹ́ẹ̀. ọ̀rọ̀ báwọn ń bá débẹ̀ wọ́n láṣàlàyé bẹ́ẹ̀. jàmá kò hé la lè lè la ibi ni. bẹ́ẹ̀ náà ni gbogbo tẹ́ bá kígbe mọ́ kí èso kọ ọlọ́run náà ni. àwọn àbá wa wọn bẹ́ẹ̀ náà ni gbogbo tẹ́ bá kígbe mọ́ àti ṣe fún ọlọ́run ọba ni ẹ̀yà àràmù ni. kódà bó Muhammadu tó bá ń du ẹran ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tó bá sọ pé lórúkọ jésù tó dú ẹran ó ti dàrá mú nìyẹn. tó bá sọ pé lórúkọ jésù ló fi dú ẹran ó ti dàrá mú nù. ẹ ọlọ́run ọba tó dá ẹran lèyìn ọ̀dà akọrin pé bisimilahi wàláhu akbar lórúkọ ọlọ́run ọlọ́run ọba tó tóbi ni. àwọn àbá wa àwọn ọlọ́run ọba àlejò látó dá ẹran láti pa ẹran náà bisimilahi wàláhu akbar ojú kan náà sì ni bàbá jẹ́ pé mùsùlùmí ẹ̀tọ́ ayé kẹ̀kẹ́ yìí ṣe mùsùlùmí. bàbá jẹ́ kì í ṣe mùsùlùmí. ṣùgbọ́n kò dáa kọ̀ nǹkan kan rárá. wọ́n kò dáa kọ̀ nǹkan rárá. wọ́n kàn kọ̀bẹ́ ní lọ́rùn nìkan gún. wọ́n kàn kọ̀bẹ́ lọ́rùn nìkan gún. ojú kan náà lọ já sí i. ọlọ́lá àgbọ̀dọ̀ jẹ́ nínú tí wọ́n bá ti dá kọ ọlọ́run sí. ọlọ́run bá ní àgbọ̀dọ̀ jẹ́ tí wọ́n bá ti dá kọ ọlọ́run bá ti kẹ́kọ̀ọ́. bàbá jẹ́ pé mùsùlùmí. bàbá mùsùlùmí. yóò gbàgbé ọlọ́run gbà kankan. yóò gbàgbé ọlọ́run kan. wọ́n á tètè rántí kó ti bí kan bẹ́ẹ̀ ẹran yìí lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ. wọ́n ní ẹran lẹ́tọ̀ọ́ fún láti jẹ. orúkọ wọn ti kébè rí. wọ́n ti kébè rí. yìí lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ. wọ́n lẹ́tọ̀ọ́ fún láti jẹ. ẹ ọlọ́run bá tún sọ pé wálé fún ni káni kọ́tù bẹ́ẹ̀ náà ni ẹran tí wọ́n bá fún lókun tí wọ́n bá fún lókun kó kùn mọ́ lọ́rùn tó fi kú ẹ gbọ́dọ̀ jẹ. àwọn àbá wa wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹran tí wọ́n bá fún lókun fẹ́kẹ́ fún lókun tó fi kú ni wọ́n bá jẹ. wọ́n lè máa máa máa bóyá wọn ò tó kun ọrùn rẹ̀ dáadáa ni. wọ́n bẹ́ẹ̀ wọn ò tó kun rẹ̀ dáadáa ni. tó ń bá ń lọ sọ́tún ní ń lọ sósì. tó ń bá ń fún sí. tó ń bá ń fún sí sì ti tẹ ẹ bá kókù rẹ lẹ. ẹ bá kókù rẹ lẹ. ẹ̀yin ọgbọ́dọ̀ jẹ ní òun. Ah, àwọn ọgbọ́dọ̀ jẹ. tí o sì sokùn náà ni wọ́n fi fún lọ́rùn. wọ́n jẹ́ ìsìnkú náà ni wọ́n fi fún lọ́rùn. ọkọ̀ wọ́n náà wọ́n fi fún mọ́kiri. wọ́n náà wọ́n fi fún mọ́kiri. ẹni á fi fún lọ́rùn. wọ́n fún lọ́rùn ẹ̀yin náà fún lọ́rùn. ọ̀lẹ́tọ̀ àtijẹ́. ọ̀lẹ́tọ̀ àtijẹ́. wàlímọ̀ òkú dátù bẹ́ẹ̀ náà ni èsìyàn bá nà ń kọ̀ pa. wọ́n bẹ́ẹ̀ náà ni bàbá náà ń kọ̀ pa. wọ́n nà ń kọ̀ ṣe ìlú. lọ́wọ́ lọ́wọ́ ọyọ jẹ ọyọ jókòó rẹ̀ lọ́bẹ̀ fi sínú ni. lọ́bẹ̀ fi sínú ni. ọbẹ̀ fi òkú sínú. ọlọ́bẹ̀ fi òkú sínú. lọ́ba lẹ́ran bá jẹ. lẹ́ran bá jẹ. lọ́ba fi bínú sọ orógùn mọ́. lọ́ba fi bínú sọ orógùn mọ́. ìgbà tẹ ẹ lọ́ba kú. lọ́ba kú. òun ni mo ti dàrá mu ká gbọdọ̀ jẹ. mo ti di àrá mu àgbọdọ̀ jẹ. yóò ti ṣe kílófì náà. yóò ti ṣe kílófì náà. ọjọ́ tí òkùn náà dájọ́ sí lásán jù ú mọ́. ọjọ́ tí òkùn náà dájọ́ sí lásán jù ú mọ́ ọba àmọ́ ṣe bí sílẹ̀ láyé ká ní jù mọ́. Ah, ah, ọba ọba àmọ́ ṣe bí sílẹ̀ ká ní jù mọ́. ọ̀nà kóra òkú ẹran ni àgbọ̀dọ̀ jẹ́. òkú ẹran ni àgbọ̀dọ̀ jẹ́. wàlí musarọ ti yàtù bẹ́ẹ̀ náà ni tọ́wọ́ bá wa lókè tọ́já bọ́lẹ̀ lẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ náà ni tọ́wọ́ lókè tọ́já bọ́lẹ̀ lẹ̀. tọ́wọ́ kú. tọ́wọ́ kú. àbọ̀ wà lórí ilẹ̀ẹ́lẹ̀ náà ni ọ wá jábọ́ sínú kànga. wọ́n ní àbọ̀ wà lórí ilẹ̀ẹ́lẹ̀ náà ni wọ́n jábọ́ sínú kànga. tọ́wọ́ kú. tọ́wọ́ kú. ènìyàn gbọ́dọ̀ ṣẹ́. wọ́n àgbọ̀dọ̀ ṣẹ́. wàá ẹ̀sìn kan ti wá fún bẹ́ẹ̀. ẹ̀sìn kan ti wá fún bẹ́ẹ̀. ẹ̀ gbọ́dọ̀ jẹ́. àbí àgbẹ̀rẹ̀ ló ti ẹ̀ mú. àbí àgbẹ̀rẹ̀ ló ti ẹ̀ mú. tó mú nú ọpọlọ. tó mú lọ́pọlọ. tó mú lọ́pọlọ. tó mú lọ́pọlọ. tó wá kan òfin fúnra ara rẹ̀. tó wá kan òfin fúnra rẹ̀. níta ń dàdú ni. níta ń dàdú ni. tó wá kú. tó wá kú. èèyàn gbọ́dọ̀ jẹ́. gbọ́dọ̀ jẹ lájẹkù. jẹ lajẹ kù. tọba jẹ lajẹ kù. ẹ gbọ́dọ̀ jẹ. a gbọ́dọ̀ jẹ. ẹ ajá lọ rántí ajá lọ rán sí. ajá lọ rán sí. àbájá rìn lọ jẹ́jẹ́ rẹ̀ náà ni. àbájá rìn lọ jẹ́jẹ́ rẹ̀ ni. lọ́ba wa jẹ́ bẹ́ẹ̀. lọ́ba wa jẹ́ bẹ́ẹ̀. ó ti jẹ́ bí ẹsẹ̀ rẹ̀. ó ti jẹ́ bí ẹsẹ̀ rẹ̀. lọ́ba bá yòókù. wọ́n bá yòókù. àdúgbò náà lọ rán sí tó ṣe àdúgbò náà lọ rán sí tó ṣe lọ́ba lọ pa. lọ́ba lọ pa. ó ti wá jẹ́ ah, bẹ́ẹ̀ pọ̀ náà lọ́rọ̀ tó ṣe bísí mi láàyè tọ́wọ́ àgbèdè ọ̀lẹ́tọ̀ àti jẹ̀mú tí ọ̀nà ti jẹ́ mbẹ́ pé ìjọba ti fi jẹ́ mbẹ́ ẹ̀yin ọ̀lẹ́tọ̀ fún ọ láti jẹ mọ́ ọlọ́wọ́ á ní ilá máa dà ká ikú àfi ń tẹ́ bá bá dídú rẹ̀ nínú gbogbo náà ti kàkà lẹ̀. ọlọ́wọ́ bá wà wọ́n ní àìsí bá bá dúdú rẹ̀ nínú náà ti kàkà lẹ̀. ìṣẹ́ bá bá dúdú ẹ̀ ó jábọ́ lókè ó jábọ́ lẹ̀lẹ̀ àlẹ́ bá yẹ kẹ́ ẹran yọ ọmọ bá ti mọ́ bẹ́ẹ̀ ẹ bá ti fi fi ń la báyìí ẹ bá ti ní o ti dàlá ní. àwọn àbáwọn ti dàlá ní. wọ́n ṣàkíyèsí ara o. wọ́n ṣàkíyèsí ara. màá gbọ̀dájú pé ẹ̀mí ò tí ì bọ̀ lára rẹ o. wọ́n ní sọ màá gbọ̀dájú pé ẹ̀mí ò tí ì bọ̀ lára rẹ. nígbà tí ẹ̀mí ò ti lọ. àwọn àbáwọn àwọn nígbà tí ẹ̀mí ò ti lọ. lóògùn tí wọ́n ń pè ní harakato mọ̀tòbó nígbà téèyàn ń joró kíkú. wọ́n ní tí ó kú tí ó sàkúgbà tí èmi tí kaba ń jẹ́rọ kú. ẹsẹ̀ lè máa mì. wọ́n ní ẹsẹ̀ lè máa mì. ọwọ́ lè máa mì. ọwọ́ lè máa mì. ó jẹ́ kó ti lọ. jẹ́ kó ti lọ. ìwà àtẹ̀mí ò lọ́wọ́ àtọ́kọ́ ọbẹ̀ sí ọbẹ̀ sọ́dẹ̀ kọ́ o. wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ àti ọbẹ̀ sí lọ́rùn. ìtọ́ba ike àlàáfíà ó sì wà ẹ̀mí sì ń bẹ lára ẹ̀. wọ́n ní ìtọ́ba ike ẹ̀mí sì ń bẹ lára rẹ̀ ní ìjọba pa lórí ọ̀sà. ìjọba pa lórí ọ̀sà. ìjọba pa lórí ọ̀sà. ọ̀sà tí wọ́n bá gbé lórí kalẹ̀. ọ̀sà tí wọ́n bá gbé kalẹ̀. ìjọba palẹ̀ lórí. ìjọba palẹ̀ lórí tàbí lórí òkú. ẹ làbí lórí ògùn. tàbí lórí òkú. ògùn oyún ẹ gbọ́dọ̀ jẹ. olùkọ́ yín àgbọ̀dọ̀ jẹ. ẹ ìyún yàtọ̀ sẹ́nu jíjẹ. àwọn àbáwá wọn lè yàtọ̀ sẹ́nu jíjẹ. ìyẹn ni pé ọ̀ gbọ́dọ̀ o. wọn náà gbọ́dọ̀ jìfá o. ọ̀ gbọ́dọ̀ jìfá. ọ̀ gbọ́dọ̀ jìfá. ọ̀ gbọ́dọ̀ wájú nǹkan kó pé ọbẹ̀ fi lè wú lórí. wọn náà gbọ́dọ̀ wájú nǹkan kó ọbẹ̀ fi lè wú lórí. kọ̀ wá lọ bẹ́ẹ̀ nìkan kọ́ máa dà nǹkan lẹ̀ fún ọ. pé kẹ́lẹ̀ kan máa dà kẹ́lẹ̀ fún ọ wọ́n wọ ọfà mẹ́ta. wọ́n wọ ọfà mẹ́ta. ẹ wọ́n wọ ọfà mẹ́ta. wọ́n wọ ọfà mẹ́ta. àti wọ́n wọ ọfà ẹyọ kan. àti ẹyọ kan. ẹ tí wọ́n jù. tí wọ́n jù. tọ́ba dorí kọlẹ̀. tọ́ba dorí kọlẹ̀. ẹ kó wọn máa lọ bí tó ń lọ nìyẹn àdúgbò ń ṣe tó ń ṣe nù tí ọba dorí kọlẹ̀ ọba dorí kókè kó wọn jáwọ́ kó bẹ́ẹ̀ nù ọba tuntun lásán ní ògùn lẹ̀ tí ò àyẹ̀kọ́ àwọn tuntun dà yóò fi jẹ́ kan nu méjèèjì ọlọ́lẹ̀ gbọdọ̀ sí irú ẹ̀ ọlọ́lẹ̀ gbọdọ̀ sí bàbá rẹ̀ ìbò ẹ̀ẹ́ níta fẹ́ lò bí eléyìí ó dà ní ife ń gbọ́ ọlọ́run sọ pé bàhí mọ́tòlá ni àn òun sílẹ̀ tọ́ fún yín Ah, àbí tí a bá tún kà fún yín lókùn pé ẹ má jẹ. lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n bẹ̀ wá sọ àyà ìkalẹ̀. kí n máa sí pé àyà kan máa tú mi nínú Kùrán o. kí n túbọ̀ sí pé àyà kan máa tú mi nínú Kùrán. tọ́ba fèsì tẹ̀sí ìtọ́já tó ti kiri. tọ́ba fèsì tẹ̀sí ìtọ́já tó ti kiri. tọ́ba fèsì tẹ̀sí ìtọ́já tó ti kiri. tọ́ba fèsì tẹ̀sí ìbí. ẹ tọ́ba ti ra àyà kan. tọ́ba ti ra àyà kan. kọ́kọ́ wá àwọn àyà tó jẹ mọ́ ná. kọ́kọ́ wá àwọn àyà tó jẹ mọ́ ná bẹ ìlú lọ́wọ́ àtúgbọ́ ìtumọ̀ tó fẹ́ sọ kó tó mọ sọ fáwọn èèyàn. wọ́n ní ìlú lọ́wọ́ àtúgbọ́ ìtumọ̀ tó fẹ́ sọ kó tó mọ sọ fáwọn èèyàn. nínú àpèjúwe mi. àwọn àfọwọ́ nínú àpèjúwe mi. ọlọ́run bá ń sọ. ọlọ́run bá sọ. olùsúrájú là ní àm. ọlọ́run ní látú dirí kó lé abúsọ́rù wàhùwà yóò dirí kó lé abúsọ́rù wàhùwà lọ́ ọlọ́run ní àwọn ojú. wọn ò lè rí ọlọ́run láàrin tán. wọn ò lè rí ọlọ́run ọba láàrin tán. ti jẹ́ ìgbàkú lédè lárúbáwá. àwọn ọba wa ti jẹ́ ìgbàkú lédè lárúbáwá. ní kó túmọ̀ sí pé yẹn mọ nǹkan. wọ́n ní kó túmọ̀ sí pé yẹn mọ nǹkan. àbíké yóò yí kó nǹkan. àbíké yóò yí kó nǹkan. àbíké yóò ti correction sí nǹkan. àbíké yóò ti correction sí nǹkan. ọlọ́run ní láti àwọn ọ̀gá wa àwọn náà bá lè fẹ́ra ní ojú òní ìjọ náà bá láàrin tán. àwọn ayédèrè kò lè àbùsọ ra ọlọ́run ní máa rí ojú láàrin tán. ọlọ́run bá ní máa rí ojú láàrin tán. wàhùn àlàfíì ìfòlùkábí ọlọ́run bá ní kéde ọlọ́run bá ọlọ́run bá ní kéde ọlọ́run bá láàánú ni ẹ ọlọ́run bá lẹ ńsímọ̀ rẹ̀ wẹ́ ọlọ́run bá lẹ ńsímọ̀ rẹ̀ wẹ́ ẹ ọ̀jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n ni ẹ bí làtúbù ṣe ń jẹ́ aláàánú bí làtúbù ṣe ń jẹ́ aláàánú bẹ́ẹ̀ náà ní jẹ́ tó ní ìtumọ̀ tó jẹ́ fínífíní sí nǹkan bẹ́ẹ̀ náà ní ẹni tó ní ìtumọ̀ tó jẹ́ fínífíní nǹkan ìtumọ̀ fínífíní nǹkan ìtumọ̀ fínífíní nǹkan tó àbí sọlọ́wọ́ onímọ̀ sáwọn ẹ̀dá tó dá ni. ọlọ́wọ́ ọba onímọ̀ sáwọn ẹ̀dá tó dá ni. ọlọ́wọ́ ọba sì ló ní mímọ́. ọlọ́wọ́ ọba sì ló ní mímọ́. onímọ̀ fínífíní sí gbogbo ń sọdá. onímọ̀ fínífíní sí gbogbo ń sọdá. ẹ̀ẹ́d ojú ò lè rí ọlọ́run láàrin tán. ọlọ́run bá ní ojú ò lè rí ọlọ́run láàrin tán. àwọn táàrẹ̀ ń bẹ lọ́kàn wọn. àwọn táàrẹ̀ ń bẹ lọ́kàn wọn. nínú àwọn mọ̀tẹ́sílà àtàwọn tó jọ wọn. nínú àwọn mọ̀tẹ́sílà àtàwọn tó jọ wọn. ẹ wọ́n sọ pé kò sójú kankan jẹ́ ọ̀rọ̀ ọlọ́run. wọ́n sọ pé kò sójú kankan jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni. ọ̀rọ̀ tí fi sọ wọn ọ̀já. àwọn náà ọ̀já kìámà. àyà àyà àyà eh, twenty three. àyà twenty three. ọlọ́ni wùdú ìyàwó mọ́yìlì náà sọ̀rọ̀ ìlà rọ̀bì àná lérò àwọn ojú kan yóò tutù dódódó tó bá jọ́ bìdàlì kìámà. àwọn àbá wa àwọn àbá wa ní àwọn ojú kan yóò tutù dódódó ní ẹgbẹ́ tó bìdàlì kìámà. ilé ayé gan. ilé ayé gan. tọ́lọ́mbà kẹ́yà. tọ́lọ́mbà kẹ́yà. ìyá máa rà mí rẹ̀ bí awọ rẹ̀. ìyá máa rí àmì rẹ̀ níbi awọ rẹ̀. ìyá máa rí bí ojú rẹ̀. níbi ojú rẹ̀. ìyá máa rí bí ọwọ́ rẹ̀. ìyá máa rí bí ọwọ́ rẹ̀. ìyá máa rí bí ẹsẹ̀ rẹ̀. ìyá máa rí bí ẹsẹ̀ rẹ̀. ìyá máa rí bí ẹsẹ̀ rẹ̀. tọ́ fẹ́ ojú ojú wọ́wọ́ wẹ́sẹ̀ ọmọ bọ́lọ̀ ọba ti kẹ́sì. wọ́n máa ti kẹ́sì ó rí àmì bọ́lọ̀ ń ṣe kẹ́ sí. ó rí àmì bọ́lọ̀ ń ṣe kẹ́ sí. ọlọ́run wá ròyìn ojú àwọn àwọn ọmọ àlùjẹ́nà kọ́lọ̀ ń jáde wà nínú wọn. ọlọ́run wá ròyìn ojú àwọn àlùjẹ́nà kọ́lọ̀ ń sàkà fún wọn. àwọn ọmọ àlùjẹ́nà sẹ́. àwọn ọmọ àlùjẹ́nà. ọlọ́run ròyìn ojú wọn. ọlọ́run ròyìn ojú wọn. ìdòdó ìyàwó mayele náà yọrọ. àwọn ojú kan ó dodo dodo lọ́jà lè fi yáma. ọlọ́run bá ní àwọn ojú kan náà tutù tó dá wọn. ọmọ wu ọlọ́run ọba tó dá wọn ọlọ́run. sí sí àárí ọlọ́run. ìmọ̀ rírì ọlọ́run. ìmọ̀ rírì ọlọ́run. ètè káàrí ọlọ́run láàrí kan o. ètè káàrí ọlọ́run bá láàrí kan o. ọlọ́run gbẹ̀ngàn kọjá kárí ká ti rí láàrí kan. ọlọ́run gbẹ̀ngàn kọjá kárí láàrí kan. ẹ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. ọ̀sọ̀ pé dájúdájú ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́run lálẹ́ kìyàmá. orí dájúdájú ẹ̀yìn ọlọ́run bá lálẹ́ kìyàmá. ìgbà tó yẹ pé ẹ̀ máa wo òṣùpá. ìgbà tó fẹ́ máa wo òṣùpá. ọjọ́ ìpè ẹnìkan ò ní sọ pé kúrò rí ẹ̀kú òkè ráyè òṣùpá. ẹnìkan sọ pé kúrò rí ẹ̀kú òkè ráyè òṣùpá. àwọn wo ni ó sì rí rí. àwọn yóò sì rí. náà làwọn múmi ní òdodo. òun náà múmi ní òdodo. àwọn ará ilé àlìjẹ́n náà. àwọn ará àlìjẹ́n náà. ọlọ́run jẹ́ àjọ wà nù wọn. ọlọ́run jẹ́ àjọ wà nù wọn. tàbí sọ pé tábà ti fẹ́ tó abala kan nínú koran. ọmọ àbá wa wọn tábà ti fẹ́ tó abala kan nínú koran. káwé ṣe bàbá ti wo àdúrà olùkàyàn. bàbá ti wo àdúrà olùkàyàn. àbí awo tẹ̀síìrì fún kẹ̀sí. àbí awo tẹ̀síìrì fún kẹ̀sí. àbí awo tẹ̀síìrì kọ́bárì. àbí awo tẹ̀síìrì kọ́bárì. àbí awo àdókòrò lè máa ń sóòrò tí a bá wa tọ̀rọ̀ àmọ́ nípa yóò ti dé. àbí awo tẹ̀síìrì tí a bá wa tọ̀rọ̀ àmọ́ nípa yóò ti dé. mẹ́fà ni. wọ́n ní mẹ́fà ni. kò sí kankan tó kún nípa káfí kuran tó kuran kúkú nípa àdúrà tí wọ́n sọ ń rìn. Ah, nípa pé ká fi ju koran nígbà yẹn fẹ́ káfí àlùkò sí kuran. káfí àdìsí sí kuran. káfí àdìsí sí kuran. káfí ọ̀rọ̀ àwọn sàbẹ̀ sí kuran. káfí ọ̀rọ̀ àwọn sàbẹ̀ sí kuran. kò sí kankan tó kún. kò sí kankan tó kún. tọ́tọ́ pa gbogbo ẹ̀gbà wa tó wá. tọ́tọ́ pa gbogbo ẹ̀gbà tó wá. kódà gẹ́gẹ́ bí nǹkan àfàwọ̀ Abdulrahman Sayuti ṣe. kódà gẹ́gẹ́ bí nǹkan àfàwọ̀ Abdulrahman Sayuti ṣe. àfàwọ̀ Abdulrahman Sayuti yẹn. àwọn àfàwọ̀ àwọn náà àfàwọ̀ Abdulrahman Sayuti ṣe. olókùn àfàwọ̀ Muhalli lọ́wọ́. olókùn àfàwọ̀ Muhalli lọ́wọ́. lórí tẹ̀sí ìjàlá lẹ́yìn tá à ń gbé káàkiri. lórí lọ́kọ́ bẹ̀rẹ̀. wọ́n náà àfa àbùhálì lọ́kọ́ bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀ láti fi súrátùl káfí. ó bẹ̀rẹ̀ láti súrátùl káfí. ó bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ kuran. ó bẹ̀rẹ̀ láti súrátùl káfí. wọ́n náà ti súrátùl káfí. ó ti dé súrátùl náà. ó ti dé súrátùl náà. o ti dé súrátùl náà. lẹ́yìn ìgbà náà ló ti dé súrátùl fàájíà. lẹ́yìn ìgbà náà ló ti súrátùl fàájíà. ọlọ́mọba mu lọ́jọ́. ọlọ́mọba mu lọ́jọ́. ní àfa wa Abdurrahman Fayusi. ní àfa Abdurrahman Fayusi. ọwọ́ àtọ́jú ìṣèṣe ibi ṣe ń tu ọwọ́ sábì ìfẹ́síbí jésù. ọwọ́ àrìn lórí mọ́níhájú rẹ̀. ọwọ́ àrìn lórí mọ́níhájú rẹ̀. láti fi tu láti bá kọ́ra. láti tu láti fi tu láti bá kọ́ra. wá sí káà. wá sí káà. òun náà tó wá tó wá fà á sí à. òun náà tó wá tó wá tó fà á sí à. lọ́wọ́ adé pé mísà tó bá dá nínú tó wá ti jà lálẹ́ yìí. ọwọ́ adé wá dá nínú mísà tó wá dá nínú tó jà lálẹ́ yìí nínú tó jà lálẹ́ yìí. ẹ̀ẹ́rì fúra ẹ̀ẹ́rì pé fáàtì àìlè jìnnìyàn tún bẹ̀. ẹ̀ẹ́rì pé fáàtì àìlè jìnnìyàn tún bẹ̀. ẹ̀ẹ́ àwọn yòókù. àwọn yòókù kíkà gbé àdúró lè máa ń tó. àbáwá wọn ní àbúrò máa ń fà yíjú ni wọn ti sí àti àbá adágún. ẹ ìtọ́ka burúkú ìtọ́kà burúkú ìtọ́kà burúkú ìtọ́kà burúkú ní fi àwọn míì nínú àwọn ẹ̀gbà wá yẹn. wọ́n ní àwọn míì náà ẹ̀gbà wá yẹn. ẹ bá fún wa nu àhàdí tàtà wọn ọ̀rọ̀ àwọn tàdé. ó bá fún wa nu àhàdí tàtà wọn ọ̀rọ̀ tàdé. ó lè má kọ́mẹ́ǹtì pé sọ́fẹ̀sẹ̀ rìn lè àbí òfẹ̀sẹ̀ rìn lè. wọ́n náà lè má kọ́mẹ́ǹtì pé sọ́fẹ̀sẹ̀ rìn lè gbogbo ẹ̀ sallallahu alaihi wa sallam wọ́n ní nǹkan àkọ́kọ́ tí wọ́n máa gbára yín láti túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run. wọ́n ní àlùkò ìnìkan ní àkọ́kọ́ tí wọ́n máa gbára yín láti túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì náà ni àdìsí anábì wa sallallahu alaihi wa sallam. a ti sàlàyé lóyún náà fún àwọn tafsir. a ti sọ pé àwọn tafsir tẹ́lẹ̀ máa rí pé wọ́n fi ọ̀rọ̀ anábì sàlám túmọ̀ Qur'an. wọ́n ní àwọn tafsir tẹ́lẹ̀ máa láti ìgbà tó kó jìṣẹ́ ọlọ́run ara rẹ̀ náà ni ọ̀sán ìgbà ìtumọ̀ eléèrè nípa tó náà bá fura òkú títí kí wọ́n sì gbọ́ yé. àwọn ọba wa àwọn àmì náà sọ̀rọ̀ lórí ìsàlàyé pé lọ́sọ̀ọ́sọ̀ọ́sọ̀ọ́sọ̀ọ́sọ̀ pé ìtumọ̀ eléèrè ó ti fẹ́ káwọn sàbẹ̀ ìṣẹ́ ti gbọ́ yé. àwọn ọ̀rọ̀ mi ti ń bẹ nínú Kùránì tó pọ̀. wọ́n náà ló pọ̀ jù. wọ́n pè torí kí lárúbáwá ni wọ́n wọ́n ti kọ́tù mẹ́ yìí. wọ́n torí kí lárúbáwá ni wọ́n wọ́n ti kọ́tù mẹ́ yìí. èyí tuma tuma bìyàn léèrè. wọ́n kò ní tuma káṣẹ̀ tuma bìyàn léèrè. màmú ìjẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ anabi wa sallallahu alayhi wa sallam. wọ́n bá wà tuma ní sọ́ọ́ tuma ní sọ́ọ́ wọ́n ní ti Bukhari àti Muslim bá alátọ́dọ̀ nínú Mas'ud. wọ́n ní ti Bukhari àti Muslim bá alátọ́dọ̀ nínú Mas'ud. ẹ nínú nípa gbọ́dọ̀ Ọlọ́run ọba tí mbẹ sọlátọlá ní hàn. nípa gbọ́dọ̀ Ọlọ́run ọba tí mbẹ sọlátọlá ní hàn. one chapter six verse eighty two. one chapter ọlọ́ba sọ pé alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun ọlọ́run ní àwọn tí wọ́n nígbàgbọ́ sọlọ́run. ọlọ́run ní àwọn tí wọ́n nígbàgbọ́ sí ọlọ́run. ọlọ́run jẹ́ níbi sùúrù ìmọ̀ àná òun lè lómi tí wọ́n fa àbòsí kankan pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. tí wọ́n fa àbòsí kankan pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. àtọ́rọ̀ ọ̀rùn tí tòní ìmánì kó tó máa fa àbòsí pọ̀ mọ́. àwọn ọ̀gá wa wọn náà tún rọrùn kí ẹni ìmánì kó tó máa ṣàbòsí. ọ̀rọ̀ ọ̀rùn tí yóò ní jẹ́ mùsùlùmí wọ́n lọ́n yẹ́lí bí sùn ìmọ̀ náà ń gbégbó lómi tí wọn pa àbòsí kankan fọmọ ìgbàgbọ́ òdodo wọn. tí wọn pa àbòsí kankan fọmọ ìgbàgbọ́ òdodo wọn. ìlà ìgbà làwọn kò àmú àwọn yẹn ní ìfọ̀kànbalẹ̀ ọmọ bẹ fún láyé àti lálẹ́ kìyàmá. àwọn yẹn ní ìfọ̀kànbalẹ̀ ọmọ bẹ fún láyé àti lálẹ́ kìyàmá. àwọn mọ̀ọ́ta ju àwọn ní wọ́n jẹ́ tó ti mọ̀nà láyé àti lọ́run. àwọn tí ni wọ́n jẹ́ tó ti mọ̀nà láyé àti lọ́run. ẹ ọwọ́ nígbà táwọn sàbí kà á. àwọn ọ̀gá ọ̀rọ̀ àwọn nígbà táwọn sàbí kà á. ìtumọ̀ sí ìdúró ó nira báwọn pọ̀. ìtumọ̀ sí ìdúró ó àbá àwọn tó wá lọ bá ànábì sallallahu alaihi wasallam mú wọn. àwọn tó wá lọ bá ànábì ọ̀sọ́lá mú wọn. wọ́n á sọ pé aṣù náà láyé fẹ́lẹ́ fún náà sàrò káni ọjọ́ pé sàbòsí lórí ara ẹ̀. káni ẹgbẹ́ ti sàbòsí lórí ara rẹ̀. ẹni tí ẹ bá ti lè dẹ́ṣẹ̀ èèyàn sàbòsí lórí ara ẹ̀ nìyẹn. ẹni tí ẹ bá ti lè dẹ́ṣẹ̀ ó ti sàbòsí lórí ara ẹ̀ nù. kò sí tó bọ́dọ̀ lórí ẹsẹ̀. kò sí tó bọ́dọ̀ lórí ẹsẹ̀. ṣé ọlọ́sọ̀lọ́lá alẹ́sẹ̀rẹ̀ wá pèsè nu Bukhari àti Muslim. òṣìṣẹ́ kì í ti ń tẹ́ gbàlérò ní ọwọ́ ní àyà ń tọ́ka sí o. wọ́n ní òbí sábà sọ pé kì í ti ń tẹ́ gbàlérò ní àyà ń tọ́ka sí. ibi ìyẹn ti ń gbàlérò ti ń tọ́wà sí ẹ̀mí wọn níbi àkóòlì ah, yóò fi ajá mùsùlùmí tí ò sì lè dẹ́ṣẹ̀ kankan. wọ́n ní bọ́ọ̀lù yóò fi ajá mùsùlùmí tí ò lè dẹ́ṣẹ̀ kankan. ń gbàlérò. àwọn bá wà ní àdéhùn sọ́tà sẹ́yìn ọ̀gbọ́n tí ẹrú sí ọlọ́run. títí lukman. títí lukman. lọ́sọ̀ ni tọ́lọ́ sọ̀rọ̀ pa ẹnu kuran. tọ́lọ́ sọ̀rọ̀ yẹn tọ́lọ́ sọ̀rọ̀ yẹn fún náà kuran. ó ti wá àtìfọ́mọ rẹ̀ pé ọgbọ́dọ̀ sẹ́bọ̀. nígbà tó ti wá àtìfọ́mọ rẹ̀ pé ọgbọ́dọ̀ sẹ́bọ̀. wàá fi wípé iná ṣeré ká làwọn olùkọ́ náà dájúdájú ẹbọ ṣíṣe àbòsí ńlá ni. dájúdájú ẹbọ ṣíṣe àbòsí ńlá ni. àti àti túlùmù náà ni pé kéèyàn má tẹ̀bọ̀ sí ọlọ́run. àti túlùmù náà ni pé kéèyàn má tẹ̀bọ̀ sí ọlọ́run. nígbà tó bá wá tuyù tó bá tutù ní pé ẹtí ọba ẹtí ọba dẹ́ṣẹ̀ ní ọkàn nǹkan ńlá nù. wọ́n tó bá wá tuyù pé ẹtí ọba dẹ́ṣẹ̀ ní ọkàn nǹkan ńlá nù. ẹ ṣé mùsùlùmí yẹ dẹ́ṣẹ̀ ni. ṣé mùsùlùmí dẹ́ṣẹ̀ ni. ànábì wa sallallahu alaihi wa sallam tó náà dẹ́ṣẹ̀ ni. ànábì wa sallallahu alaihi wa sallam tó náà dẹ́ṣẹ̀ ni. ọlọ́wọ́ wa ليذكر الله لك ما تقدم من ذنبك وما تأخر ọlọ́run sọ yìí pé àwọn ọlọ́run àmọ́ àmọ́ ti fásitì fún ọ tó lè bàa lè sáàkà kó díẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ fún ọ. ọlọ́run ní àmọ́ àmọ́ ti fásitì fún ọ ká lè bàa sàmójúkọ ẹ̀ṣẹ̀ rẹ ní. ẹ ààyè mẹ́ta la mẹ́nu kuran. àwọn àbá wa wọn ní ààyè mẹ́ta la mẹ́nu kuran. ọlọ́run ti bá anabi wa sọlọ náà wa yọ̀ọ́ sọ́ọ́ tó ti bá wíwú àtúntò tó ṣe. ọmọ ọba àlẹkẹrẹ ti bá òṣìṣẹ́ ọlọ́run wí nínú àti tó ṣe. ẹ nígbà tọrọ bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìgbọ ọlọ́run á ṣàlàyé ẹ. àwọn àbá wa àwọn ìgbà tọrọ bá dé bẹ́ẹ̀ á àjà àwùjá àmà wàmà yúdúríkà làálàhù yàzàkà nínú ẹni abáláwù àǹkà lima àdìsálàmù ọlọ́run tàbí ojú kò fún ọ kílódé tó yọ̀ǹda fún ọ. ọlọ́run tàbí ojú kò fún ọ kílódé tó yọ̀ǹda fún ọ. àwọn àyè mẹ́ta là ń bẹ bá nu kuran. àwọn àbá wa wọn ní àyè mẹ́ta là ń bẹ bẹ́ẹ̀ ní àgbọ̀ kuran. ìgbọ̀ báyà pẹ̀lú ìgbọ̀ ọlọ́run á sàlàyé ẹ̀. ìgbọ̀ báyà pẹ̀lú ìgbọ̀ ọlọ́run á sàlàyé ẹ̀. torí pé àyè ń pàtàkì torí pé àyè ń pàtàkì. obìnrin rinlẹ̀ wípé ìtìsí ọlọ́run muhammadu sallallahu alaihi wasallam. Ah, ọ̀pọ̀ àwọn àwọn ní àyè ń pàtàkì lẹ́yìn tó ń fi rinlẹ̀ tó ti sí ọlọ́run muhammadu sallallahu alaihi wasallam. ta lẹ tí ọ èèyàn mélòó lẹ tí ọ jẹ̀bi tí ọ sọ pé òun jẹ̀bi tí ó tún wá ní ẹ òun ọlọkọ sínú wérò ìgbogbo èèyàn máa kà á. ọ̀pọ̀ àwọn àìsàn ni ó jẹ̀bi tí ó sọ àbúrò ọlọ tó di tẹlifíṣàn ọlọ tó di rẹdíò fún ọlọ kéde fún wa kó mọ jẹ̀bi ẹ máa ka ìjẹ̀bi òun. àbúrò ọlọ tó di rẹdíò tàbí tẹlifíṣàn mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀. àwọn bá wọra àwọn jáde mẹ́tàlá ọ̀tọ̀ọ̀tọ̀. kọ́lọ̀ ti bá anabi sallallahu alaihi wasallam ní ìkura tó ti wà bẹ́ẹ̀ ó ti kóso tó ka bá wọnyí àwọn yẹn ti ń kà. kọ́lọ̀ ti bá òjíṣẹ́ náà wí nínú àlùkò àti tó ti wà lẹ́tọ́ sí ìkà fún mi. lẹ́sìn mọ̀ pé òjíṣẹ́ òdodo ni. lẹ́sìn mọ̀ pé òjíṣẹ́ òdodo ni. ẹ òjíṣẹ́ ọlọ́ọ̀ sallallahu alaihi wasallam ó tún máa mọ̀ tó àwọn gbòmíì fún wa ní Qur'an láì jẹ́ káwọn sàá dé béèrè. àwọn ọ̀gá wa wọ́n lọ nínú àtúntò ní ẹ̀mí àti sọ̀rọ̀ sọ̀rọ̀ ìmúlẹ̀. látọ̀dọ̀ ọ̀pọ̀ ọmọ amir. látọ̀dọ̀ ọ̀pọ̀ ọmọ amir. ó ní mo gbọ́ tó jù sí ọlọ́run sallallahu alaihi wasallam tí ń sọ̀rọ̀ lórí mímbàrí. ó ọ̀sọ̀ pé wàá ìtù làwọn mọ́tàtà ẹ̀ńtẹ́ bánilágbára. ẹ̀ńtẹ́ bánilágbára. ẹ̀ńtẹ́ bánilágbára. ẹ̀ńtẹ́ bánilágbára. inú nǹkan tí yẹn fi tagbára. inú nǹkan tí yẹn fi tagbára. ẹ̀bá ní kápá rẹ̀. ẹ̀bá ní kápá rẹ̀. inú nǹkan tí yẹn fi tagbára. inú nǹkan tí yẹn fi ẹ máa pa alẹ́ sí dàwọn ọ̀tá yín. ẹ máa pa alẹ́ sí dàwọn ọ̀tá yín. òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam wa sọ ipe. òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ní kéèyàn sọ nǹkan mọ́ta o. òun náà ní kéèyàn sọ nǹkan mọ́ta o. òun náà ní kéèyàn wà níbi nǹkan wà níbi kan. àbí kéèyàn wà níbi kan. òun náà ní kéèyàn wà níbi kan. òun náà ní kéèyàn wà níbi kan. ó sì máa sọ nǹkan mọ́ta ní òkèèrè. ó sì máa sọ nǹkan mọ́ta ní òkèèrè. ọmọ jẹ pé ó ti asúnmọ́ kó tó sọmọ. ó yẹ kó ti máa súnmọ́ kó tó sọmọ. tó náà bá ní nǹkan tó lè sọmọ ńkọ́. tó náà bá ní nǹkan tó lè sọmọ ńkọ́. ẹ̀yin ò ní á fi ń jagun lórí gbogbo ayé títí bìsìn. òun náà ní á fi ń jagun lórí gbogbo ayé títí bìsìn. iná lọ iná lamẹ́ríkà fi ń kúrò gbogbo ayé. ìdájọ́ ọ̀sán látó kiri. ìjọ ìsọ̀lá kó ń sọ́kó ń sọ́kó kiri. àwọn ọmọ ogun tiẹ̀ ò ní sí mbẹ̀ kó fi máa sọ sẹ́fà wọn tì í. àwọn ọmọ ogun tiẹ̀ ò ní sí mbẹ̀ kó fi máa sọ sẹ́fà wọn tì í. àbí ká sọ bọ́ǹbù ẹyọ kan tọ́jẹ́ kó tún gbé àìmọye bọ́ǹbù sínú. àbí ká sọ bọ́ǹbù ẹyọ kan lẹ̀ kó tún gbé àìmọye bọ́ǹbù sínú. wọ́n yẹ kó tó ń gbẹ́n bá tún báyìí kó tó lọ́tọ̀ àwọn èkó tó ń fọ́n ká ogun bí wọ́n bá tún dé wọ́n tó máa fọ́n sí. wọ́n ti ẹsẹ̀ kù tó bá tún báyìí wọ́n ló tún lọ́tọ̀ ọ̀nà yòókù tó máa fọ́n ká sọ ni. ẹ ti túmọ̀ sí pé òdodo lọ̀rọ̀ Ọlọ́run. wọ́n túmọ̀ sí pé òdodo lọ́rọ̀ Ọlọ́run. wọ́n ta fẹ́ lòbí nígbà níbi wọ́n sọ́lọ́ alaihi wasallam ó tukú wà ó tu fún wa. àwọn àgbà wa àwọn ẹni tí a bá ń bẹ̀ ní pé àlejò sọ́nà ó tó àyè fún wa. bẹ́ẹ̀ náà ni àwọn míì tá a máa tọ́ka sí gbàtà bá ń bá tẹ̀síì lọ pẹ̀lú ìwọ́n náà. bẹ́ẹ̀ náà ni àwọn míì tá a máa tọ́ka sí gbàtà bá ń bá tẹ̀síì lọ. ẹlẹ́ẹ̀kẹta táwọn tàbí máa ń gbára lé. àwọn àgbà wa àwọn ẹni ẹlẹ́ẹ̀kẹta táwọn tàbí máa ń gbára lé. nípa ìtumọ̀ nígbà tó ẹgbẹ́ nǹkan máa ń bẹ wájú wọn tí wò dáyà ní tòtún. àyà bá wà wájú wọn tí wò rí ọ̀rọ̀ mi tó tún nù kúrò. àyà mi bá bẹnu wọn tí wò dáyà ní tòtún náà kúrò. kò sí àdìsí kankan tó tú fún òsì láàrin ìṣẹ̀fẹ̀ tó tù. àwọn náà wàá gbìyànjú lórí pé kí ni ń túmọ̀ sí lédè lárúbáwá. àwọn náà wàá gbìyànjú lórí pé kí ni ń túmọ̀ sí lédè lárúbáwá. ẹ torí pé lárúbáwá kan ni wọn. torí pé lárúbáwá kan ni wọn. wọ́n sì mọ gbogbo bàlágà ti bẹ́ẹ̀ di lárúbáwá. wọ́n sì mọ gbogbo bàlágà ti bẹ́ẹ̀ di lárúbáwá. náà wàá fi wá sọ̀túnmọ́ rẹ̀. wọ́n wàá fi wá sọ̀túnmọ́ rẹ̀. nínú àwọn tó gbajúmọ̀ nípa tẹ̀síìlì nínú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam. àwọn àbá wa wọ́n tó gbajúmọ̀ nípa abubakar àti umar abubakar umar usman àti ali usman àti ali. báwo àbára àwọn oníṣẹ́ o. ní a máa ń gbà wá lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan. wọ́n ní sẹ́nà ń gbà lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan. ọkọ̀ ìtẹlómìn lọ o. ọkọ̀ ìtẹlómìn lọ. ìdáná sàtàlà ń ti lọ tán. kí àmì náà sọ́nà ti lọ tán. làbá kì í ti bọ́ sórí kìláàbà. làbá kì í ti bọ́ sórí kìláàbà. ọbọ̀ sórí ìjọba. ọbọ̀ sórí ìjọba. kìláàbà lásán. wọ́n ní kìláàbà lásán. ìwọ kan ni lọ́tọ̀. ìwọ kan ni lọ́tọ̀. tí ò lè dé ó ní ọmọ tí ó pọ̀ ò lè jẹ́ kó jẹ́ ọmọ tó wọ́n mọ̀. àbí tó máa jẹ mọ́ òṣèlú. àbí tó máa jẹ mọ́ òṣèlú. ni ó máa sọ àdìsí tó bá gbọ́ ń pa rẹ̀. tí ó máa sọ àdìsí tó bá gbọ́ nípa rẹ̀. àìgbà ẹ̀gbà wa ọ̀rọ̀ tó pọ̀ wá lọ́sọ̀dọ̀ àbúbákìrì. àìgbà ẹ̀gbà wa ọ̀rọ̀ tó pọ̀ lọ́sọ̀dọ̀ àbúbákìrì. ẹ wá gba rẹpẹtẹ wá lọ́sọ̀dọ̀ àbúrẹ́rà. ẹ wá gba rẹpẹtẹ wá lọ́sọ̀dọ̀ àbúrẹ́rà. ó túmọ̀ sí pé àbúrẹ́rà wá o. ó túmọ̀ sí o. àbúrẹ́rà sọ́là. ó fara mọ́ àdàbí sàlá ní wọn bá àdìgbò tó fi gba islam. ó fara mọ́ òjì sọ́là lásìkò tó gba islam. ó rìn lọ ó rìn bọ̀ ọmọ wa pẹ̀lú ànábì ni. ó lọ ó bọ̀ ní pẹ̀lú ànábì sọ́là. ànábì wa tó sàdúrà fún kọ́lọ̀ kó sì báyà làákàyè rẹ̀. ànábì wa sọ́là ó tó sàdúrà fún kọ́lọ̀ sí báyà làákàyè rẹ̀. àdúrà ní sọ́là sí gbà. àdúrà ní sọ́là sí gbà lórí rẹ̀. ẹ kò sí ẹni kẹ́kẹ́ gba àdìsí kọ́kọ́ jù wá lọ́dọ̀ rẹ̀ tó tó ti àbúrò rẹ̀ rà. àwọn àbáwọ̀ rà wọ́n ní kò sẹ́yìn tó ń ta àdìsí kọ́kọ́ jù wá gẹ́gẹ́ bí tó tó jù rẹ̀ rà. ẹ wà lọ́dọ̀ rẹ̀ ẹ má fi ọ̀rọ̀ sọ. ṣé pa àdìsí tó pọ̀ lọ́dọ̀ rẹ̀ kẹ́bí àbú rẹ̀ rà. ọ̀sẹ̀ tí ó ń gba àdìsí tó jù wá lọ́wọ́ rẹ̀ tó tó àbú rà. kò sí ẹni tí ń gba àdìsí wa tó pọ̀ jù lọ́wọ́ rẹ̀ tó tó àbú rẹ̀ rà. ọlọ́mọ ọ̀tẹ́ tí wọ́n gba àdìsí tó pọ̀ jù wá lọ́wọ́ rẹ̀ tó tó Abu Hurairah. kò sí ẹni tí wọ́n gba àdìsí tó pọ̀ jù lọ́wọ́ rẹ̀ tó tó bí Abu Hurairah. àwọn èèyàn mẹ́fà kan. àwọn èèyàn mẹ́fà kan. àwọn ọmọ àti tó ń pè ní mùsùlùmí náà nílẹ̀ la hadith àwọn tó ń pè wọ́n gba àdìsí tó pọ̀ jù wá lọ́wọ́ wọn. àwọn tó ń gba àdìsí tó pọ̀ jù wá lọ́wọ́ wọn. wọn ni Abu Hurairah. ọ̀gá wọn ni Abu Hurairah. ètò tó náà wàá bà wá o. èyí ti gbogbo ẹ lọ́gbọ́ lọ́dọ̀ ànábì sàṣálà. yìí ti gbogbo ẹ lọ́gbọ́ lọ́dọ̀ ìṣẹ́nà sàṣálà. ẹ àwọn míì yọ gbà wá látọ̀dọ̀ àwọn sàábé náà ni. àwọn míì yọ gbà látọ̀dọ̀ àwọn sàábé náà ni. wọ́n ti àwọn èèyàn kan ni wọ́n ti wọ́n ọmọ ti ń jẹ́rọ. àwọn èèyàn kan ni wọ́n ti wọ́n ti ń jẹ́rọ. ìmí ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ Abubakar sàárẹ̀ fún ẹ̀kọ́. ìwọ náà wo àwùjọ rẹ bọ́lọ̀ sì dé máa ṣe nù. ìwọ náà máa ronú àwùjọ rẹ bọ́lọ̀ sì máa ṣe nù. àbá àtọ̀jẹ́ ikú olóṣèlú ni. àbá olóṣèlú. tọ́wọ́ àti àbá àtọ̀jẹ́ ikú ọkọ̀ máa ń ké ó fi wéra lọ. tọ́wọ́ àti wí àbá àti ọkọ̀ máa ń ké àbá àtọ̀jẹ́ ikú ẹgbẹ́ ni ẹgbẹ́ ẹgbẹ́ fẹ́ ti kankan ẹgbẹ́ ní ti kú ti professor producer ti lè dìgírì lọ lórí Islam. àwọn àbáwọ̀ àwọn ṣe é kíkó nígbà tó kéyìn dìgírì lọ́wọ́ lórí Islam. professor ti lè ta bá wo ìmọ̀ tó nípa Islam. àwọn àbáwọ̀ àwọn ní professor ti lè ta bá wo ìmọ̀ tó nípa Islam. kò nǹkan kan tí kò rẹ̀ lẹ́kùn ká tí kò ní ojú jù lọ. wọ́n ní kò rẹ̀ sí ìṣẹ̀fẹ́ kí wọ́n kọ́kọ́ wọ́n ká fún ọ̀sán ilé. àwọn fúlàfà mẹ́rẹ̀ẹ̀rin nínú àwọn tí wọ́n ti tẹ̀síìrì ni wọ́n wà. wọ́n ní àwọn fúlàfà mẹ́rẹ̀ẹ̀rin nínú tí wọ́n ti tẹ̀síìrì ni wọ́n wà. bẹ́ẹ̀ kẹ́ńtà alátọ́dọ̀ sẹ́yìn náà yí ọ̀pọ̀ ju gbogbo àwọn ẹ̀kẹ́ta rẹ̀. àwọn àbá wa wọ́n ń sùn ìgbẹ́gbẹ́ alátọ́dọ̀ sẹ́yìn náà lè wọ́n lọ́kọ̀ nípa yòókù lọ. bẹ́ẹ̀ náà ni àwọn àbájúlà mẹ́rẹ̀ẹ̀rin. wọ́n ní bẹ́ẹ̀ àwọn àbájúlà mẹ́rẹ̀ẹ̀rin. abdullahi kọ́ nú àwọn tàbí. wọ́n ní tó wọn sọ̀rọ̀ ń sọ̀rọ̀ wọn ní àbájúlà. àwọn àwọn bí ìgbà tí wọ́n jẹ́ kúkú sí láti kó lásìkò wọn. wọ́n ti bẹ́ẹ̀ sílẹ̀ sí bẹ́ẹ̀ kí ẹ̀mú sí lásìkò wọn. wọ́n pa àwọn làgbà àfà tí wọ́n bá àwọn èèyàn dọ̀rọ̀. àwọn làgbà àfà tí wọ́n ti gba àdéhùn fún wọn. ni wọ́n ti láyè fún wọn. àwọn mẹ́rin ni wọ́n gbajúmọ̀ jù. àwọn àbáwọ̀ wọn náà mẹ́rin ni wọ́n gbajúmọ̀ jù. abdullahi ibn mas'ud. abdullahi ibn mas'ud. àti abdullahi ibn abbas. àti abdullahi ibn abbas. àti abdullahi ibn umar. àti abdullahi ibn umar. àti abdullahi ibn subayr. àti abdullahi ibn subayr. abdullahi ibn subayr. abdullahi ibn subayr. àwọn míì lè kàmí o. àwọn ilẹ̀ nìyẹn àwọn yẹn gbogbo wọn mufasirun ni wọn. àwọn àbá wa olùkọ́ àwọn sáńkà ìmufasirun náà. bẹ́ẹ̀ náà ni adásùdúró Malik. bẹ́ẹ̀ náà ni adásùdúró Malik. lọ́yẹ pé ọlọ́sẹ ọjà ti ṣe bọ̀ ìṣe anábì wa sálọ́lá. wọ́n náà ń tẹ̀ wọ́n ti bọ̀ ìṣe anábì wa sálọ́lá ni. àdébí ti kàdúrà fún. wọ́n náà àdébí kàdúrà fún. ọlọ́ọ̀ kó fún lálùbáríkà. kó fún lálùbáríkà. ọlọ́ọ̀ tó wó rẹ̀ ọkọ̀. ọlọ́ọ̀ tó obi ọmọ tó lé sẹ́wọ́ntì. àwọn àbá wa wọ́n ní anes anes ọlọ́ọ̀kẹ́ ọmọ tó lé sẹ́wọ́ntì. ọjọ́ orí rẹ̀ fún mi sùn mọ́ bí ọdún ẹ̀dùnkún lọ́dọ̀ ọlọ́run. wọ́n ní ọjọ́ orí rẹ̀ ó súnmọ́ bí ọdún ẹ̀dùn tó lọ́dọ̀ ọlọ́run nínú àwọn tàbí tó kú kẹ́yìn ní kúfà. àwọn àbá wa nígbà wọn tàbí tó kú kẹ́yìn ní kúfà. tàbí tó kú kẹ́yìn ní kúfà. tàbí tó kú kẹ́yìn ní kúfà. àtọ́jú ọmọ máníkì ni. wọ́n yá lẹ́sẹ̀ ọmọ máníkì ni o. ẹ̀rọ ọ̀yọ́nu sí i. ọlọ́ba ayọ́nu sí wọn. gbogbo wọn mufasiru ni ni wọ́n. bẹ́ẹ̀ ni Abu Huraira. wọ́n wọ́n ti nípa ipe tí wọ́n máa sọ pé àyà báyìí túmọ̀ rẹ̀ rèé. àyùkú bàbá kẹ́mọ̀ sọ pé àyà báyìí túmọ̀ rẹ̀ rèé. àdé àdé sọ wá ń pa rẹ̀ rèé. àdé àdé sọ wá ń pa rẹ̀ rèé. ṣùgbọ́n tásìkò wọn fi lọ tán. wọ́n sọ sí àsìkò wọn fi lọ tán. tásìkò wọn fi lọ tán. tásìkò wọn fi lọ tán. ọ̀tẹ́ni kankan tó wá gbé kékeré kọ̀wé kalẹ̀ tó sọ pé òun ṣe òun kọ̀ túmọ̀ kùránì kalẹ̀. wọ́n sọ pé akẹ́ni kíkọ ìhà sórí àti kíkọ àwọn gbólóńkọ kan lẹ̀ àti kíkọ àwọn gbólóńkọ kan lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ lásìkò wọn ọ̀sẹ̀lẹ̀ lásìkò wọn báwa sọ ìgbà fẹ́ túmọ̀ Quran àwọn afẹ́ ti kọ́ láti bẹ̀rẹ̀ lópin ìtọ́jọ́ lásìkò wọn lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ wá kan àsìkò àwọn tàbírí lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà kan àsìkò àwọn tàbírí àwọn tó fẹ́ pé wọn ò rí ànábì wa sallallahu alaihi wa sallam àwọn tó fẹ́ pé wọn ò rí ànábì wa sallallahu alaihi wa sallam wọn ò balaye wọn ò balaye ṣùgbọ́n ṣùgbọ́n àwọn bá àwọn sàábé torí ànábì láyé. ṣùgbọ́n wọ́n bá àwọn wọ́n bá àwọn sàábé torí ànábì láyé. ẹ àwọn yẹn nú àwọn tó gbajúmọ̀ nú wọn. wọ́n ní àwọn tó gbajúmọ̀ nú wọn. wọ́n ní ibi tí wọ́n ti kẹ́kọ̀ọ́. wọ́n ní ibi tí wọ́n ti kẹ́kọ̀ọ́. ẹ mọ̀dárì torí ti lọ wà fún àwọn sàábé gbàdánbẹ láyé. wọ́n ní mọ̀dárì torí ti lọ fún àwọn sàábé gbàdánbẹ láyé. ibnu abasi olódúró ti mẹ́ta. wọ́n ní ibnu abasi olódúró ti mẹ́ta. ó la gbàgbà ń bẹ́ẹ̀. ó ní àgbà bẹ̀ náà tàbí yìí. ó náà ní sẹ́yìn ìdìbò ṣùgbẹ́yì. ó náà ní sẹ́yìn ìdìbò ṣùgbẹ́yì. ṣùgbẹ́yì jájẹ́ ṣùgbẹ́yì. Zubair. Zubair Zubair. Ẹ eh, bẹ́ẹ̀ náà ni Mujahid. Bẹ́ẹ̀ náà ni Mujahid. Bẹ́ẹ̀ náà ni Ikirima. Bẹ́ẹ̀ náà ni Ikirima. Bẹ́ẹ̀ náà ni Kọ̀wúùs. Bẹ́ẹ̀ náà ni Kọ̀wúùs. Kọ̀wúùs. Kọ̀wúùs. Bẹ́ẹ̀ náà ni àtọ́ ọmọ Dúnà Àdìrọ̀bá. Bẹ́ẹ̀ náà ni àtọ́ ọmọ Dúnà Àbá. Nínú àwọn ọmọ Kéwùnú Àbáàtì. Ẹ nínú àwọn ọmọ Kéwùnú Àbáàtì nílùú Mọ́kàlù. Wọ́n nínú àwọn Kéwùnú Àbáàtì nílùú Mọ́kàlù. Ẹ tọ́ bá bá tẹ̀ kiri àwọn bàbá wa ní Máàdù Ṣé Mùsùlùmí fún Abdulsara ń sọ́ba bá sábà. Àwọn àbá wa, wọ́n ní sọ́ba tẹ̀ ti jẹ́ pé àgbìyànjú lórí pé ìgbésẹ̀ wọn náà là ń gbé bì náà. wọ́n ti jẹ́ àgbìyànjú lórí pé ìgbésẹ̀ wọn là ń gbé bì náà. ọlọ́run kọ́kọ́ àlùbáríkà ti fún wa kó gbalẹ̀ ti fún wa. ọlọ́run àlùbáríkà ti fún wa kó gbalẹ̀ ti fún wa. ẹ̀ ń bá wọn sábà àgbà ní ti tẹ̀sí. ẹ̀ ń bá wọn sábà àgbà ní ti tẹ̀sí. yọ ọmọ gbọ́ tí bàbá ọmọ sọ wípé ọ̀rọ̀ ilé yìí tí àfa wa tẹ̀ yìí dúkúrú dùrẹ́ rì sọ ń pa ìtumọ̀ ayá yìí. àwọn àfa wa àkọ́mọ̀ sọ rí ọgọ́ta máa kà á lọ. ọgọ́ta máa kà á lọ. ìtumọ̀ àti pé ìtọ́ dáa jù túmọ̀ sí èso dáa jù. àwọn ìsọ àwọn tó dáa jù. àwọn tó dáa jù. tó súnmọ́ àsìkò ànábì wa sálàlá àdìsálà. ó súnmọ́ àsìkò ànábì wa sálàlá. kí ẹ sọ̀rọ̀ pa ìtumọ̀ kùrán. kí wọ́n sọ̀rọ̀ nípa ìtumọ̀ kùrán. lẹ́yìn àwọn tàbí. lẹ́yìn àwọn tàbí. olóòlù àwọn tàbí òun yẹn. olóòlù àwọn tàbí ìfẹ́ dárúkọ. orí ẹ̀ ló fi jẹ́ wípé. orí ẹ̀ ló jẹ́ wípé. wọ́n máa ń tẹ pẹlẹmọ lọ́pọ̀lọpọ̀ gbà. wọ́n máa ń tẹ pẹlẹmọ lọ́pọ̀lọpọ̀ gbà. wọ́n máa ń tẹ pẹlẹmọ lọ́pọ̀lọpọ̀ gbà. wọ́n máa ń tẹ pẹlẹmọ lọ́pọ̀lọpọ̀ gbà. àwọn èèyàn lórí nǹkan kan nípa islam. ó ní nǹkan kan nípa islam. kọ́kọ́ lọ wo pété ní kuran sọ nípa ẹ̀. kọ́kọ́ lọ wo kíni àwòrán sọ nípa rẹ̀. kíni àdìsí sọ nípa ẹ̀. kíni àdìsí sọ nípa rẹ̀. kíni àwọn tàbí sọ nípa ẹ̀. kíni àwọn tàbí sọ nípa rẹ̀. kíni àwọn tàbí sọ nípa rẹ̀. kíni àwọn tàbí sọ nípa rẹ̀. bẹ́ẹ̀ náà ni àyà kuran. bẹ́ẹ̀ náà ni àyà kuran. bọ́ọ̀ bá fẹ́ wọ̀gbẹ́. bọ́ọ̀ bá fẹ́ wọ̀gbẹ́. bọ́ọ̀ fẹ́ sanko lọ. bọ́ọ̀ fẹ́ sanko lọ. àbíkọ́ kọ́kọ́ lọ wo kí làwọn ẹni àkọ́kọ́ àti kọ́kọ́lọ́ lọ kí làwọn ènìyàn kọ́ fi sọ. ọmọ jẹ́ pé ìwọ wà á jáde pẹ̀lú tẹ̀síìrì mi. ọmọ jẹ́ pé ìwọ wà á jáde pẹ̀lú tẹ̀síìrì mi. yóò ti wá tako tiwọn. yóò ti wá tako tiwọn. kìí ṣe pé nta sọ ni pé wọn náà máa ń gbìyànjú lórí ìtumọ̀ Kùránì kìí ṣe ìlànà. ìṣe pé nta sọ ni pé wọn náà máa ń gbìyànjú lórí ìtumọ̀ Kùránì. gbọ́dọ̀ mú tí ó tako tiwọn wá. gbọ́dọ̀ mú tí ó tako tiwọn wá. o lè mú ìtumọ̀ o lè mú ìtumọ̀ wá tó ti kó tiwọn nú. kò sí ìwọ mi yun. ajẹ́pẹ̀ ntáwọn sọ bígbà tí wọ́n fàkàwé lélẹ̀ ọtọ wa amúdí ọwọ àjẹbí yọ takoto wọn èdè pé wa. gbogbo amúdí ọwọ takoto wọn kiri wa. tàbí tí o tẹ lọ́lọ́nà àti wọn rárá. tí o tẹ lọ́lọ́nà àti wọn rárá. àwọn èsì ń tàn ọjẹ lọ́wọ́ jù. ọlọ́sì ń tàn ọjẹ lọ́wọ́ nù. ọbẹ̀ sọpọ̀ ọmọ ya ọ̀sọ́jọ́ sọlọ nù. ọlọ́bẹ̀ sọpọ̀ ọmọ ya ọ̀sọ́jọ́ sọlọ nù. ọbẹ̀ sọpọ̀ ọmọ kuran ju anabi wa sọlọ lọ́wọ́ nù. ọbẹ̀ sọpọ̀ ọmọ ju àwọn sàbí lọ nìyẹn. bákan náà àwọn fún ìfọmọ ju àwọn sàbí lọ nìyẹn. bákan náà àwọn fún ìfọmọ ju àwọn sàbí lọ nìyẹn. àwọn ará mẹ́kà nù. àwọn àbáwọn náà mẹ́kà nù. ẹ lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà náà àwọn ará Mẹdínà náà tún bẹ. wọ́n ní ará Mẹdínà náà tún bẹ. báyìí ìbónú káàbù lórí wọn. wọ́n ní báyìí ìbónú káàbù lórí wọn. ọlọ́jẹ́ sàbẹ. ọlọ́jẹ́ sàbẹ. wọ́n gba ìtumọ̀ tẹ̀sí lọ́wọ́ rẹ̀ jẹ́ gba ìtumọ̀ Kùránì lọ́wọ́ rẹ̀. jẹ́ gba ìtumọ̀ Kùránì lọ́wọ́ rẹ̀. nínú àwọn tí wọ́n gba ìtumọ̀ Kùránì lọ́dọ̀ rẹ̀. nínú àwọn tí wọ́n gba ìtumọ̀ Kùránì lọ́dọ̀ rẹ̀. ọlọ́ni Zayd ibn Aslam wà. ọlọ́ni Zayd ibn Aslam wà. Zayd ibn Aslam yẹn ó ní ọmọ kata ń pè ní Abdulrahman. ọlọ́ni Zayd ibn Aslam yẹn ó ní ọmọ kata ń pè Zayd bin Aslam. wọ́n láwọn olórúkọ náà nínú tafsiru. ẹ Abdulrahman yẹn ó kéwú lọ́dọ̀ bàbá rẹ̀. wọ́n dá Abdulrahman yẹn ó kéwú lọ́dọ̀ bàbá rẹ̀. bẹ́ẹ̀ náà ni ìmáàmù Malik tá ń tẹ̀lé ní Áfíríkà bíi. wọ́n bẹ́ẹ̀ náà ni ìmáàmù Malik tá ń tẹ̀lé ní Áfíríkà bíi. òun náà jẹ́ sọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Zayd bin Aslam yẹn. wọ́n lọ jẹ́ náà sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Zayd bin Aslam yẹn. ẹ ẹ ti di kótó di pé àwọn tọ́kẹ́ inú àwọn di pé wọ́n kú. wọ́n sì lọ kótó ká ti di kótó ká àwọn tó kẹ́ bẹ́ẹ̀ àwọn tàbí. wọ́n ní èdè kó sí ìtọ́jú. wọ́n ní kò sí ìtọ́jú. ẹ̀ẹ́d wọ́n ní bíbí ẹ̀sẹ̀fẹ́ sí nígbà táwọn ìdọ̀sọ́rọ̀ mi láyé. lọ́kẹ́ ìgbẹ́jú. lọ́kẹ́ ìgbẹ́jú. àìgbẹ́jú rẹ̀ ń. àìgbẹ́jú rẹ̀ ń. pẹ̀lú pípàdé ọ̀pàdé ànábi sàsálàm. pẹ̀lú pípàdé ànábi sàsálàm. kì í ti sàbí. wọ́n ní kì í sàbí. kò sínú kò sínú tẹkínísẹ̀ sàbí. wọ́n ní kò sínú tẹkínísẹ̀ sàbí. ẹ̀ẹ́ Imam Malik ọkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sẹ́yìnbùnú asilamu yẹn. àwọn àbá wa wọ́n ní Imam Malik ọkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sẹ́yìnbùnú. nínú àwọn ará Mẹdínà. nínú àwọn ará Mẹdínà. kí àti abdul adiya àti muhammadu kabil kurazi àti muhammadu kabil kurazi nílùú iraq nílùú iraq pẹ̀lú àwọn ìlú agbègbè rẹ̀ pẹ̀lú àwọn ìlú agbègbè rẹ̀ bí kúfà kúfà àti basra àtàwọn mi tuntun wà bẹ́ẹ̀ ẹ̀ tọ́jú lórí àwọn ará iraq nípa ìmọ̀ tafsir. wọ́n lè tọ́jú lórí nípa nínú nínú iraq nípa ìmọ̀ tafsir. nínú àwọn sàbí ànábi wa sallallahu alayhi wa sallam. ó náà ni abdullahi bin mas'ud. ó náà ni abdullahi bin mas'ud. ẹ àwọn àwọn olójó lórí wọn. àwọn olójó lórí wọn. nínú àwọn ọmọ kéwù rẹ̀. nínú àwọn kéwù rẹ̀. òun náà ní alikọ́mọ wa. òun náà ní alikọ́mọ wa. àti masuru. àti masuru. àti asiwaju bunu yẹsi. àti asiwaju bunu yẹsi. ẹ bẹ́ẹ̀ náà ni saabi. bẹ́ẹ̀ náà ni saabi. bẹ́ẹ̀ náà ni hasan olùbásírì. bẹ́ẹ̀ náà ni hasan olùbásírì. táà máa ń tó kọrẹ ní tẹfsiri yẹn. táà máa ń tó kọrẹ ní tẹfsiri yẹn. nítorí basra ló ti wá. wọ́n ní basra ló ti wá. ní àti bàbí alibasiri ti. bẹ́ẹ̀ náà ni kọ̀tàdà lára wọn ni. bẹ́ẹ̀ náà ni kọ̀tàdà lára wọn ni. ẹ bẹ́ẹ̀ náà ni ibrahim náà àfi. kẹ́lẹ́ ni ìbọn àfi na afi ibrahim na afi yẹn ọjà afa fún abu hanifa. wọ́n ní ibrahim na afi yẹn ọjà afa fún abu hanifa. ẹ lè mọ bí àwọn afa yẹn bí wọ́n ti súnmọ́ àdìgbò anabi wa sallallahu alayhi wa sallam sí. wọ́n ní ká ìlànà bí àwọn afa yẹn wọ́n ti máa sọ mẹ́bẹ̀ sọ́lá sí. ẹ àwọn ilé yìí ni wọ́n gbajúmọ̀ tá a máa dá akọ wọn tàbá bá ń sọ̀rọ̀ nípa tẹ̀sí. àwọn afa wa wọ́n àwọn ilé ìtajúmọ̀ tá a máa dá akọ wọn tàbá sọ̀rọ̀ nípa tẹ̀sí. ẹ kálukú wọn bí wọ́n ti ní ká fún ọ mẹ́sì gbọ̀rọ̀ wá ọkọ̀ ìṣẹ̀lẹ̀ bí ìlọrin nípa tó o ní pàṣẹmẹ́tì ẹ̀ tó gbọ̀rọ̀ wá àwọn kan ó fi ń fọkàn balẹ̀ jù sáà wọn kan lọ. wọ́n ní bẹ́ẹ̀ ní pàṣẹmẹ́tì ara ẹnì kọ̀ọ̀kan wọn wọ́n kan wọ́n ti fọkàn balẹ̀ jù. inú ẹ̀ gbà wọ́n ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn sàábé ò nípa tẹ̀síìrì ìtọ́fẹsẹ̀rin lẹ́ ń bẹ́ èyí ọ̀fẹsẹ̀rin lẹ́ ń bẹ́. ọlọ́mọ iná ẹ̀sọ̀ ọ̀rọ̀ orí ìṣúta ọ̀sán adé pé ìtọ́fẹsẹ̀rin lẹ́ ń bẹ́. nípa tẹ̀síìrì. nípa tẹ̀síìrì wọ́n ìtọ́fẹsẹ̀rin àwọn bá wọn bẹ̀rẹ̀ náà sọ ọ́n tàbí. ilé ń tà ń pè ní àwọn ìsọ̀rọ̀ ìyáàtì inú ló tó fẹjú sí i. wọ́n ní táàbí náà sọ ìyáàtì ló tó fẹjú sí i. ìyẹn ni pé ìtàn àwọn ọmọ ìsírẹ́lì. wọ́n ní ìtàn ọmọ ìsírẹ́lì. ọbẹ̀ nù àwọn sàbẹ̀ tó náà gbọ́ nínú àwọn ìtàn ọmọ ìsírẹ́lì yẹn. wọ́n ló ń bẹ́ nù àwọn sàbẹ̀ tó náà gbọ́ nípa ìtàn ọmọ ìsírẹ́lì yẹn. ó ti gbà wá. ó ti gbà òye ń bẹ fún wọn láti mọ pé ìwo lọ́dà ìwo ni ọ̀dà. wọ́n ní ìsìnkú òye ń bẹ fún láti mọ yàtọ̀ nípa pé ìwo lọ́dà ìwo ni ọ̀dà. wọ́n láti kó àwọn tàbí yìí. wọ́n ti lọ́sọ̀ àwọn tàbí yìí. ọ̀rọ̀ fa ìtàn táwọn ọmọ ìsẹ́ẹ̀lì máa ń fa ìyún tó fẹjú sí i. wọ́n ní fa ìtàn táwọn ìsẹ́ẹ̀lì máa ń fa olófẹjú sí i. ẹ pẹ̀lú òkú ọlọ́run. àwọn àbá àwọn nípa ìtàn àwọn tẹ̀síìrì nípa àwọn ọ̀rọ̀ míì tó wá lọ́sọ̀dọ̀ ọmọ Israẹl. nípa ọ̀rọ̀ míì tó wá lọ́sọ̀dọ̀ ọmọ Israẹl. táwọn àfa mi bí tú tí wọ́n fi túmọ̀ àyà Quran. táwọn àfa mi bí tú tí wọ́n túmọ̀ àyà Quran. yóò tiẹ̀ kórí bẹ́ẹ̀. yóò tiẹ̀ kórí bẹ́ẹ̀. a máa tọ́ka sí i. àwọn àfa wa wọ́n láwọn tọ́ka sí i. báà ni máa tọ́ ọkọ̀ jù. báà ni máa tọ́ ọkọ̀ jù. ẹ ní gbogbo àsìkò yẹn. àwọn àfa wa àwọn nígbà àsìkò yẹn. ní àsìkò àwọn tàbí yẹn. ní àsìkò àwọn tàbí yẹn. láyé ìgbà yẹn sílẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀. àwọn tó ṣe wípé wọ́n ń kọ àdìsí ilẹ̀. àwọn jẹ́ kí wọ́n kọ àdìsí ilẹ̀. wọ́n wá nínú àdìsí tí wọ́n kọ. nínú àdìsí wọ́n kọ. wọ́n wà kọ báàbù tẹ̀síì. wọ́n wà kọ báàbù máa já àbí tẹ̀fsíìrì. báàbù tẹ̀fsíìrì wà sọ bẹ́ẹ̀. pé ìtọ́wà ìtọ́wà ń pa tẹ̀fsíìrì kura lélẹ̀. pé ìtọ́wà ń pa tẹ̀fsíìrì lélẹ̀. ìtọ́wà jẹ́ àdìsí wọn kọ́ bẹ́ẹ̀. ìtọ́wà jẹ́ àdìsí wọn kọ́ bẹ́ẹ̀. ìtọ́jọ́rọ̀ sàbí wọn kọ́ bẹ́ẹ̀. ìtọ́jọ́rọ̀ sàbí wọn kọ́ bẹ́ẹ̀. ẹ̀ nínú ẹ̀ náà ni àwọn mùsọ̀nàfàtù wà. nígbà náà ni mùsọ̀nàfàtù wà. sọ́nàfù abdulrazaki alikimuyari ọwà nínú ẹ̀dá ni musonaf abdulrasaq tí wọ́n dákọ̀ ilé wà. musonaf náà wà. musonaf di abala kan tí ó máa jẹ́ tafsir. wọ́n ní nínú rẹ̀ ẹ̀ máa di abala kan tí ó máa jẹ́ tafsir. bẹ́ẹ̀ náà nínú Bukhari ìtọ́jú Bukhari tẹ́lẹ̀ nínú sọ̀yìn bùkọ́rí. ẹ yà abala kan náà tó lọ jẹ tẹ̀sí. wọ́n ní ẹ yà abala kan náà tó lọ jẹ tẹ̀sí. yọ gba tọ́ba wa lọ́dún lọ́rọ̀ àti ọ̀sán nípa tẹ̀sí rẹ̀ àyà yẹn. wọ́n kò lè bá tí wọ́n nípa ọ̀rọ̀ náà sọ̀rọ̀ nípa tẹ̀sí àyà yẹn. kò ṣe wá ju pé ìlú ìsìláàmù fẹjú sí. àwọn ọ̀gá wa àwọn ìwé jáde pé ìlú ìsìláàmù fẹjú sí. lọ́jọ́ pé àwọn mùsùlùmí jẹ́ àwọn tó ń gba ìsìláàmù wọ́n ń pọ̀ sí mú wọn lọ́wọ́ àti pé ọ̀rọ̀ ọlọ́run ọmọ ìwà bùkátà sí àwọn olúwo ní ọmọ sàlàyé ẹ̀ fún wa. bùkátà tó wá pọ̀ sí i lọ́wọ́ àti pé olùgbé kálukú kọ́ máa sàlàyé ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn. wọ́n fẹ́ pé wọ́n fún wọn máa sàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn. nítorí pé sínú túláàsì ká mú ọ̀rọ̀ ọlọ́run dé ti gbọ́ àwọn èèyàn yìí lọ́wọ́ à. wọ́n fẹ́ náà lọ kọ́ra sí yóò sọ yé. wọ́n wá nídìí àlàyé. wọ́n wá nídìí ni mímọ̀ Islam ní ẹsẹ̀ tú ta tí wọ́n ń sàlàyé nìyẹn. wọ́n ni mímọ̀ Islam ẹsẹ̀ bá ta kan ó tún ṣẹlẹ̀. wọ́n kan tún ṣẹlẹ̀. nípa wípé lọ́jíìkì àti ti wà ní róòmù tẹ́lẹ̀. tó ti wà ní róòmù tẹ́lẹ̀. ẹ àwọn èèyàn túmọ̀ rẹ̀ dédé lárúbáwá. àwọn èèyàn túmọ̀ rẹ̀ dédé lárúbáwá. ti ní pé àwọn ọmọ lábá náà ń kà á. wọ́n yẹ kí àwọn ọmọ lábá náà ń kà á. ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n ti nígbàgbọ́ tí wọ́n bá ń kìrìtìsáìsì ẹ̀. ọ̀pọ̀pọ̀ ṣe fi nígbàgbọ́ tí wọ́n bá bẹ̀ sí kìrìtìsáìsì ẹ̀. tí mọ̀ ní mọ̀tẹ́lẹ̀ wọ́n bá ń kìrìtìsáìsì ẹ̀. tí wọ́n mọ̀ ní mọ̀tẹ́lẹ̀ wọ́n bá bẹ̀ sí kìrìtìsáìsì bẹ́ẹ̀ sì ni lọ́jíìkì àti fálífálà àti fílọ́sọ́fì o. bẹ́ẹ̀ ni lọ́jíìkì àti fílọ́sọ́fì o. tọ́lọ̀ ti dá ọmọ ìdí nìyẹn. tọ́lọ̀ ti dá ọmọ ìdí nìyẹn ni. ìwọ ká kọ́ọ̀lẹ̀ ká ọjà àti kóńtà àti báàgù àti kékeré kan mọ́. wọ́n ní ṣùgbọ́n alálùsí ẹ̀kọ́ sọ̀rọ̀ sọ́mọ́ èdè báàgù náà ni àbẹ́. kí ni o ọ̀rọ̀ tẹ̀lé ra wọn kí àwọn èèyàn ti gbọ́ yé kí sì gbọ́. wọ́n ní kí èèyàn ọ̀rọ̀ tẹ̀lé ra wọn ti gbọ́ yé ló ti gbọ́. àti kí ronú pẹ̀lú tó bá gbọ́. àti kí ronú pẹ̀lú tó bá gbọ́. láti gbọ́ ọlọ́run lọ́wọ́ kó wàhálà bá ọ̀rọ̀ tẹ̀síìr. wọ́n wá kó wàhálà bá ọ̀rọ̀ tẹ̀síìr. ọ̀yẹ́ pé nù àwọn tí wọ́n pẹ̀lú logic àti philosophy. àwọn tí wọ́n pẹ̀lú logic àti philosophy. wọ́n wá di ẹni lé pé àwọn náà ń dá sí ọ̀rọ̀ tẹ̀síìr pé ilé ẹja tú báyìí. àwọn náà báyìí ti dá sí ọ̀rọ̀ tẹ̀síìr ẹja tú báyìí. ilé ìfarapẹ́ báyìí. ilé ìfarapẹ́ báyìí. lọ́wọ́ adi pé tẹ̀síìr ọmọ mú jaládùn kan mọ́. lọ́jọ́ pé tẹ̀síìr kọ́ ọmọ ní mú jaládùn kan mọ́. ọmọ mú jaládùn méjì. ọmọ méjì. wa Fakhruddin Razi. àwọn àbá wọn ní àbá Fakhruddin Razi. tó ti tafsir tá à ń pè ní at-tafsir al-kabir. wọ́n tó tafsir tá à ń pè ní at-tafsir al-kabir. àbí mafatihul bayt. àbí mafatihul bayt. ìtumọ̀ tafsir al-kabir pé tafsir tó tóbi. wọ́n ní tafsir al-kabir tafsir tó tóbi. ìtumọ̀ mafatihul gaybi ni pé kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ́. wọ́n ní kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ́ ni mafatihul gaybi. ọwọ́ àti tira ọwọ́ àti tafsir tiẹ̀. ọwọ́ àti tafsir tiẹ̀. ìdí méjìlélọ́gbọ̀n ni. àbá wa wọ́n ní ìdí méjìlélọ́gbọ̀n ọbẹ̀ ilé tó bá fẹ́ rí tẹ́. àwọn onímọ̀ máa sọ pé gbogbo nǹkan lọ́wọ́ àánú síra. àwọn àbá wa àwọn onímọ̀ sọ pé gbogbo nǹkan lọ́wọ́ àánú síra. tẹ̀sí nìkan ni òsì bẹ́ẹ̀. wọ́n tẹ̀sí nìkan ni òsì bẹ́ẹ̀. àwọn àbá àtúnyẹ sọ wa. àbú hajjá ni lọ sọ. wọ́n ní àbú hajjá ni lọ sọ. ó ní gbogbo nǹkan lọ́wọ́ bá pàdé nínú tẹ̀sí <laughs> ó fi yọ àléébù rẹ̀ ni. ọlọ́n pa philosophy pọ̀. ọlọ́n pa philosophy pọ̀. àtẹjú wọ̀ ọ́. wọ́n ní àtẹjú wọ̀ ọ́. ọbẹ̀ nù àwọn àbá àti mọ̀mọ̀ tọ́jọ́ mọ́ lẹ̀ yìí. ọlọ́bẹ̀ nù àbá àti mọ̀mọ̀ tọ́jọ́ mọ́ lẹ̀ yìí. tọ́wọ́ abá mi jọ gan. wọ́n tọ́ bá wọn jọ kan. oní tẹ̀sí kẹ̀mí tó ń sìn. wọ́n tẹ̀sí kẹ̀mí tó ń sìn. olùfẹ́ ta. olùfẹ́ ta. oníkelóde. oníkelóde. olùwàlá rẹ̀ ti pọ̀ ju olùmọ̀ta. olùwàlá rẹ̀ ti pọ̀ ju. philosophy ẹ̀ ti pọ̀ ju. oní philosophy ẹ̀ ti pọ̀ ju. bẹ́ẹ̀ sì ni síra tó dáa ni. oní síra tó dáa ni. àwọn ìtumọ̀ tó dáa náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò síbi tí bẹ́ẹ̀ ọba mọ́tàbù alùsùnà wà jẹ̀mọ́ àlọ́ mọ́tàbù sàbí yàlù sí wa àwọn tọ́jẹ́mọ́ àkàmù tọ́jẹ́mọ́ kuran ní mọ́tàbù sàbí yà ó ti fàlàyé rẹ̀ pẹ́pẹ́pẹ́. o lè wá tún àyà kan ní ìsìn kọ́ wá mú ìlú wa lórí àyà wọn àyà wọn òjú láì kan lọ́wọ́ ọwọ́ àlekọ̀ ìrọ̀jú tó yẹ kó kò ní dé ní péjì méjì. ọlọ́wọ́ àlekọ̀ ìrọ̀jú tó tẹ máa yàyà alákọ̀ọ́kọ́ rí ìkejì rí ìkejì yóò sì máa ta ó sì máa ta sọ́fà méjì ó máa ta péjì méjì orí kó sì sàlàyé òtún lọ́wọ́. wọ́n yóò sì máa kà á lórí kó sì sàlàyé òtún méjì ní. nígbà tí ọba wa pé o tún wá ní mọ́ juláì ká juláì lè ti lọ́jọ́ mi sí. wọ́n jẹ́ pé èsì wọn wà ní lágbára tó ìrùjú tó ti kọ́kọ́ fún ìrẹ́ yẹn lẹ́nu. wọ́n jẹ́ èsì wọn lágbára tó ìrùjú tó kọ́kọ́ fún ìrẹ́ tẹ́lẹ̀. sójà máa sàlàyé eléyìí kẹ́ báńkà kọ́ máa sọ́ra sí o. àwọn àbá wa oníṣòwò dáadáa nígbà lè rí kẹ́ báńkà kọ́ sọ́ra sí. ẹ ẹlòmíín bẹ tó ṣe pé wọ́n máa sọ̀rọ̀ tẹ̀sí àwọn ọmọ tó máa Qur'an. o ti pé ńgbà tí wò ní ilmul mawsu'i encyclopedia knowledge. ìmọ̀ tí ó yípo tọ́fẹ́ kàgbọ́n kó tó wọnú ẹ̀. wọ́n ní ìmọ̀ tí ó yípo tọ́fẹ́ kàgbọ́n kó tó wọnú rẹ̀. nígbà tí ò ní yọ̀ọ̀kan wa kó bá. wọ́n ní yọ̀ọ̀kan kó bá. o lè ka tẹ̀sí kẹ̀bíìrì lónìí. o lè ka tẹ̀sí kẹ̀bíìrì lónìí. o fi sọ̀rọ̀. o bá tó ti di bá tó ní ìtọ́ta kù. yọ̀ọ̀ bá tó ní ìtọ́ta kù. yọ̀ọ̀ sọ ilé ìlànà ìyá àtọ pa ilé ìdílé tí wọn abẹ́rì wá lórí pé tíyùn sọ ọ̀dà. nígbà tí òní mẹ́rin àti òní tí òní ojú ọ̀nà ti tẹ̀lé. àwọn àbá wa láti òní ojú ọ̀nà ti tẹ̀lé. ẹ pẹ̀lú ògùn ọlọ́run ibẹ̀ láàbò sí. àwọn àbá wa wọ́n ti bí láàbò sílé. ẹ ẹ nígbà bá dọ̀la pẹ̀lú ògùn ọlọ́run á sọ̀rọ̀ lórí agbọ́nrin ọba abẹ́lẹ̀ sọ́lá làwọn làwọn bẹ̀rẹ̀ tẹ̀síìrì. àtẹlọ́n kò sí rọ̀ bọ́jọ́ kọ́lá náà la bẹ̀rẹ̀. wọ́n ní abẹ́lẹ̀ sọ́lá ọba àdékẹ́lá sí rọ̀ kọ́lá la bẹ̀rẹ̀. torí ń tọ́sẹ́kù wọn bá díẹ̀ ni. àwọn àbá àwọn ń tọ́sẹ́kù wọn bá díẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ni a ti aláti láti tú síwájú láti sọ̀rọ̀ ìwájú. àwọn àbá wa àwọn ní ọ̀pọ̀lọpọ̀ láti sọ̀rọ̀ ìwájú. lọ́la akànmẹ́nu bá a ní sókísókí lásán ni pẹ̀lú ìgbọ́ ọlọ́run. àwọn àbá wa àwọn ilẹ̀ la akànmẹ́nu bá sókísókí. káwọn tàbí àtàmẹ́ntì tí mo fún wa lọ lánàá. àwọn àbá wa oníkàwọ̀ sí àtàmẹ́ntì àná. àyàtà tù ọ náà ni Quran chapter two verse one three. wọ́n lẹ́yìn àtàwọn sọ́nà mi kọ́ ẹ́ sọ́kà tó fà sọ́ọ́ yìí three. Eh, àwọn àyà márùn ló tó tẹ̀léra wọn tọ́lọ̀ sọ̀rọ̀ ń pa àwẹ̀. wọ́n lẹ́yìn àyà márùn ló tẹ̀léra wọn tọ́lọ̀ sọ̀rọ̀ ń pa àwẹ̀. ẹyọ kan bẹ̀ nìkan ló jẹ́ kàdúrà. wọ́n lẹ́yìn kan bẹ̀ nìkan ló jẹ́ kàdúrà. ẹ eh, mẹ́rin yòókù ta àwẹ̀ ni. wọ́n mẹ́rin yòókù ta àwẹ̀ ni. a kọ̀ túyù pẹ̀lú gbọ́dọ̀ kátó lọ bẹ̀rẹ̀ kátó lọ bẹ̀rẹ̀ sọ́ọ̀tù fàtíà. àwọn àbá wa àwọn lákọ̀ túyù kátó lọ bẹ̀rẹ̀ sọ́ọ̀tù fàtíà. ayé àkọ́kọ́tọ̀ lọ wá ní yá ayọ́ lẹ́dí na amanu kutiba aleikum siyamu kama kutiba ala lẹ́dí na min kọ́bi lẹ́kọ́ làhálà tó tẹ́tàkùn kaka iye gbólóhùn mélòó ní bẹ́ẹ̀. àwọn àbá wa wọn ní àyàrá ọkọ rẹ síbi one chapter two verse five one. eighty three. eighty three yẹn wọn ní kaka iye gbólóhùn sí bẹ́ẹ̀. làwọn aka iye ara sí náà tó tó ń bẹ́ẹ̀. wọn ní kaka iye ara sí bẹ́ẹ̀. àtàmẹ́sì yẹn náà ò ti bá ń lọ. wọn ní àtàmẹ́sì náà ò ti bá ń lọ. yóò ta ti kọ́ bí mùkọ́ dímọ̀ yìí. wọn ní ta ti kọ́ bí mùkọ́ dímọ̀ yìí. a ìfimẹ́ǹtì ẹ̀ lórí ayà yẹn pẹ̀lú. àwọn àbá wa wọn gbólò mélòó ní bẹ́ẹ̀ kuran àbí ara mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọn náà ọdún wa ní ẹ̀fọ́ ẹnu tí pépé tá a bá fún ẹsẹ̀ ìfẹ́ lórí gbólò mélòó. ẹ̀yin ò rí pé bọ́ bá dọ̀la ẹnu wọ̀ ní kó kó tó di pé mi ò wá sọ tèmi. àwọn àbá wa ń sọ́dọ̀ la wọ́n lẹ́nu wọ̀ ní kó tó bá wọ́n dọ̀la wọn. ẹ ẹ kọ́lọ́n kó kù wá lẹ̀. wọ́n bá jẹ́ agbọ́ ìkọ́lọ́n tí ó wúlò fún wa. ọjọ́ ti lọ fún oṣù túbà fún wa ẹ bá ní béèrè lẹ́yìn bàtí ẹ bá ka àdúrà tán ọ wá béèrè pàṣánálì. ẹ ẹ ẹ ní sùúrù ẹ ká máa fi sùúrù dáadáa lórí ìmọ̀ àwọn àbáwọ̀ wọn ni ká máa ṣe sùúrù ara lórí ìmọ̀. ẹ ń taari lónìí kì í ṣe gbogbo ìgbà náà láti máa lọ rí láéláé o. àwọn àbáwọ̀ wọn ni ń taari lónìí kì í ṣe gbogbo ìgbà náà láti máa lọ rí láéláé. ẹ káà ń lónìí tẹ. ẹni káà ń lónìí. káà sàfà ńlá rẹ. káà sàfà ńlá rẹ. gbogbo ìgbà náà láti máa rí. wọ́n ti ṣe gbogbo láti máa rí. ìgbà bá wa rí kásàfà ní baba ti lágbára mọ́. wọ́n ti bá wa rí kásàfà baba bàbá ti bẹ́ Nàìjíríà àwọn àfọ àwọn nígbà táwọn fi ń wá nàìjíríà kó tó tẹ̀. táwọn tí mo wà nàìjíríà kó tó tẹ̀ mo travel. wọ́n nígbà táwọn fi wà nàìjíríà kó tó tẹ̀ mo travel. ẹ kí n sọ ìgbà tágbà tó ti wá dé sí. wọ́n láwọn ò sọ ìgbà tí àgbà tó ti wá dé sí. ẹ ayẹ ẹyọ kan. wọ́n ní ẹyọ kan. ìgbà mi ń bẹ́tẹ̀ pé àìmọye ọjọ́ ń wúlò lórí ẹ̀. àwọn àfáwà mọ́ ní la ilaha illa huwa alhayyul qayyum ìbẹ̀rẹ̀ sọ́tò náà ìjà ìbẹ̀rẹ̀ sọ́tò alìmọ̀ránì. wọ́n ní kálí bẹ̀rẹ̀ sọ́tò alìmọ̀ránì yẹn. àìmọye ọjọ́ ni ẹ lò lórí ẹ̀ láti fi tú. àwọn àbá wa wọ́n ní àìmọye ọjọ́ ni àwọn àbá sábìlà wọ́n fi lò láti fi tú. ọdún kan bẹ́ẹ̀. wọ́n ní ọdún kan bẹ́ẹ̀. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tó ayà kan báwọn. bẹ́ẹ̀ wọ́n tún tún. bọ́yá bọ́yá ni ọ̀fẹ́ ẹ̀wọ̀ ọjọ́ kejìlá sọ́jọ́ kẹtàlá. wọ́n bọ́yá ni ọ̀fẹ́ ẹ̀wọ̀ ọjọ́ kejìlá sọ́jọ́ kẹtàlá. nínú Ramadan. nínú Ramadan. nígbà tí a ti dórí ìdókò. àwọn ọ̀pá wa nígbà tí ti dórí ìdókò. ìyá sọ a bá yà òde lánàá. láwọn yẹn bá ti pé a bá yà ìdíkan láti inú gbogbo Ramadan yìí. wọ́n ẹni tó bá jẹ́ pé ọjọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹni tó bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àyà mi tí wọn ò ti dé bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àyà mi tí wọn ò ti dé bẹ́ẹ̀. yóò ti mọ̀ túmẹ̀ látara àyà wọn. wọ́n ní yóò ti mọ̀ túmẹ̀ látara ìtọ́jú. ẹ bá wa bẹ ẹ bá ti tẹ̀sí ìbò mi. ẹ bá ti tẹ̀sí ìbò mi. yóò máa jẹ́ ìrànlọ́wọ́ fún. yóò máa jẹ́ ìrànlọ́wọ́ fún. ẹ wo tá a ti sọ kalẹ̀ ẹ wo tá a ti sọ̀rọ̀ kalẹ̀ lórí ìtọ́síbà lórí tẹ̀síìrì náà. ọ̀rọ̀ ọ̀rọ̀ fún ẹni ká wo ìtọ́síbà sẹ́yìn nípa tẹ̀síìrì. ẹ tó jẹ́ àwọ̀ àwọn tíà káàmù tẹ́lẹ̀ tá a ti láǹfààní ẹ̀. wọ́n ní ẹni ká máa àwọn tíà káàmù tẹ́lẹ̀ tá a ti láǹfààní ẹ̀. àwọn láti ọwọ́ bọ́ wá bí la. àwọn àbáwá wọn ní àyà mi sáà ti níbẹ̀ tẹ́lẹ̀ ní ìmọ̀. ká farabalẹ̀ kọ́lọ̀ nǹkan máa ti rọrùn fún wa. ká farabalẹ̀ kọ́lọ̀ nǹkan máa ti rọrùn fún wa. kọ́lọ̀ nǹkan máa ti rọrùn fún wa. bismillah. ọ̀yà sọ̀rọ̀. ẹ gbà láti lọ báyìí. اللهم صل على محمد وعلى آله